أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين أدعوك فلهم الحمد لله أدعوك فلهم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين àwọn yorùbá bọ̀ wọ́n ní tẹ́rù يوم máa nóró yóò mọ̀ tí wọ́n jẹ́ ká gbọ́ yín bẹ́ẹ̀ náà ni pé ọ̀yà máa ronú nìyẹn ẹ̀kọ́ dà máa ronú níbo ló ti bẹ̀rẹ̀ níbo ló ń bá dé níbo ló ń bára àwọn tó bá ronú èèyàn kó gbé sẹ́gbẹ̀ẹ́ kan kó wá ronú gbogbo àwọn tí wọ́n bí mọ́ wọn alájọ kéwú pọ̀ alájọ kàwé pọ̀ alájọ kọ́ṣẹ́ pọ̀ kó máa ronú rẹ̀ bọ̀ báwọn lẹ́yìn tó ṣe ronú tara tiẹ̀ nítorí pé bí bá ní kéèyàn máa ronú tí a bá ṣàlàyé bí ó ṣe rò fún ó tún lè ronú dáràn. lérò bọ́ọ̀dì. tẹ́ pé bí tí ó ronú lọ ni pé wọ́n ah. kò láyé tó ń ṣe wá rí báyìí. Ah. nǹkan ń ti wọlé sẹ́yìn tì ní ìsìn wọn gbádùn lọ nǹkan wọlé rẹ́pù wọn hmm. gbádùn lọ ọ̀kan di gómìnà ọ̀kan di eh, ọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ ah. wọ̀lọ́n tó jẹ́ pé èèyàn náà èèyàn náà sì kàwé ọ̀hún hmm. àti pé lẹ́yìn ò ti àkàwé gan òkàdàrà hmm. búrò náà nù táwọn wá padà múlùwà rẹ̀. tí wọ́n yá gbé bàbá gidi ló bá bí òun ní ìsìn ni kágbé bàbá àwọn bá gidi ní ìsìn bí bàtọ̀ níwèé bàbá òsìwò náà náà nìyẹn agbárò ọ̀dọ̀ bàbá òsì bá ń wá ìyá yà náà tó bíyàn fún bàbá yà ìrònú náà nìyẹn o irú ìta ni orúkọ yẹn o lónà bá ṣe bí ẹ tí lòkúlòkú ọ̀pá ọ́ tí àìmọye tí ẹ̀yẹ̀ pé àìmọye lòkúlòkú ló pa wọ́n iná eyín lọmọ mi gbóná fẹ́rẹ́fẹ́ ló bá lọ àkàwọ́ mọ́ wọn òru là ń tiẹ̀ títí bẹ́ẹ̀ ọwá lọ lé kíú tẹ́kùn lábala alálàáfáà ni òfin wa yọrí abala tó níwèé ni oríwèé kà yọrí iṣẹ́ ọwọ́ ni orí kọ́ yọrí ọwá ń bọ̀ nínú ìgbésí ayé rẹ ó wá bára rẹ lórí Islam ó sì sínú Islam Islam tó nírètí àdìsí kan wà orúkọ tí wọ́n bá máa pe àdìsí ni àdìsí ìrètí fáwa mùsùlùmí ẹ bá jẹ́ mùsùlùmí jàmáà ó nírètí. ìrètí ń bẹ kàdísì yẹn ní àìpẹ́ yìí àmọ́ òbí á ọba yìí pèrè ní aláàánú wàláhì aláàánú lọ́lọ́hun ẹnu kí a kà máa ṣe níta bá ti ń gbọ́ ká máa gbìyànjú ká máa lò ó lópin ìgbà tí wọ́n sì ń jẹ́ pé mùsùlùmí léèyàn tí àdánwò kankan ò léèyàn kọjá kó jẹ́ mùsùlùmí sì máa dúpẹ́ irú òǹtaníkà máa rò. onígbètò bá ronú ara rẹ ibi tó bá dé ìtò ntò sí ọ gbèsègbè kan wá mú àwọn ronú àwọn tó ma tí rẹ tẹjọ bí pọ ńbẹ ti mọ̀ pé ló ń fún ọ àbà ó rántí ó sàrántí gbogbo àwọn tẹjọ jẹgbẹ tí wọn ò ti lọ yóò ti ẹ̀dá kọ̀dá ìrètí wo ibi tí wọn ronú toronú àwọn alásùnmọ́ yẹn láti bẹ̀ ẹnìkan ò ní kọ́ tó fi dúpẹ́ fọlọ́. máa jẹ́ wàrà ní mẹ́tàbí ṣùkì lámúrú yàtọ̀ ṣọ́ àlẹ́ ní mẹ́tìmú gíta láha láwọn ṣẹ́kẹ̀rù ní mẹ́tàzádà ìrùmọ́. قالت لا التي قالها لئن شكرت لأزيدنكم لكن من كفر بنعمة والكفر بالنعمة يدعو إلى زوالها وشكر أبقاها زوالها والشكر أبقالها níjẹta àtàná ọ̀rọ̀ àrùn ọkàn ìlàtíríìtì àtògùn ẹ̀ nígbà pé inú ọkàn iná ni ìyá gbogbo ara tán bá ní a kí la fẹ́ fi ronú jàmá ọkàn láì ronú ọkàn náà ni láàfin ronú sọ́tún ronú sósì ọ̀rọ̀ ni wọ́n tún fi adábò sọ yìí pé máa jẹ́ jẹ́ ọ̀rọ̀ ní mátà bí ẹni tó bá fi ọpẹ́ yípo dẹ̀kun ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ láàmúyá kọ́ṣà àlà ní rí mú gẹ̀ẹ́ta lára wúrẹ́ níyẹn kò ní hmm. páyà tí máa boré jẹ́ nǹkankan máa ba ìdẹ̀kùn jẹ́ mẹ́ta lọ́wọ́ hmm. ẹni ọlọ́run bá yọ̀ǹda ọpẹ́ fún kọ́mọ́páyà rẹ̀ mọ́ ẹ̀rí yẹn ni pé nǹkankan bẹ tí máa ba ìdẹ̀kùn jẹ́ mẹ́ta lọ́wọ́ kò sí ti ń bẹ lókè pẹ̀ ní dáadáa tí onídàkejì ẹ̀ bíyẹn bá lówó ó lè padà lólùsì tíyẹn bá lálàáfíà lè padà dá láìsàn ẹni ó bímọ lè dẹ́ntì ọ̀lọ́mọ mọ́ aláya lè dẹ́ntì ọ̀láya mọ́ ẹni ọkọ́ lè dẹ́ntì ònílé mọ́ tí ó tún mọ́ yálé gbé yóò tó fẹ́ sanwó létí yá gbé kò tún ní rí lánàá kẹrì láńlọ́ọ̀dù ni wọ́n jọ ń jókòó láńlọ́ọ̀dù ilé ìtúnjẹ́ léńgbà míì hmm. agbagba gbìrì ilé ni ẹlòmíì kọ́ àmọ́ yóò kú láyé láláì nílé kan ìní. òdìkejì eré wà ló yẹ kéèyàn máa wọ́nà gbọ́rọ̀ wọ́nà gbọ́rọ̀ ó sì máa wọ́nà àti lu ọ̀rọ̀ jama téèyàn bá ń gbáyé gbunduku lọ ẹ̀ẹ̀kan náà ni ayé ó kọ sákù fún ayé ó kà sákù mọ́ wájú pé ọlọ́mọ́ máa yípo ń bẹ̀yẹ hmm, lójú kan àbíkẹ́ àti sògùn ẹ̀ síwájú tẹ́lẹ̀ abẹni náà tó bá lo mọ́jẹ̀mú tá a fi gbáyé nìkan ló lè bọ́ mbẹ̀ wákàn bára rẹ tọ́mọ sí left right lójú kan náà. left right yẹmi ṣìmọ̀. bímọ ẹ̀tọ́ náà ni. lọ́wọ́. n tí ó sì sọ di n tá à ń sọ yìí dáadáa ní òfin ṣáájú àmọ́ oògùn inú oògùn ayé téèyàn fi ráyé gbé ni kọ́ máa dúpẹ́ dẹ̀kun ọlọ́run la. bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi mẹ́ta lè ṣòfin lámú tẹ́bá ní ọmọ májẹ̀mú ayé ọ̀kan bẹ̀ ní kọ́ ọmọ dúpẹ́ jọ kí ọjà ọjà alhamdulillah alhamdulillah alhamdulillah tẹ́hùn nìyẹn kò gbé ara lọ bí wọ́n ti ń ṣètò ọlọ́run báyìí tara nìyẹn hmm. kò gbára lọ bẹ̀ kò jòkó síbẹ̀ onílé ọlọ́nà onílé ọlọ́nà fi àga àga tí tí ẹ lè gbé fún dábàá lé yín níbi ọlọ́run ti tẹ́ ọ lálẹ̀ fún yín délé yín hmm, kápẹ́ dábàá máa jókòó kápẹ́ dábàá máa jókòó àwọn ẹ̀kọ́mọ́lá àga ló fi jókòó wá sí kó lè gbà wọ́n wọn ní kúṣí sí àkálẹ̀ èmi lóní àfi yẹ jókòó ah. gọ́vùnà Karim nílọrin àdìsá àdìsá karim ọlọ́mọ yìí kẹ́ nígbà ó di pé wọ́n sọ pé wọ́n fẹ́ pa wọ́n ní wọ́n fẹ́ pa nígbà tó rí òkè tó di tó déjọba òkè tọ́rọ̀ wá sí bí ọ̀rọ̀ láàrin wọn àtàbásà tí ẹni wọ́n fẹ́ pa wọ́n àwọn àfáà nílọrin pé wọ́n ní pa abdulkarim lóhun ní abdulkarim àwọn àfáà wá sọ wípé ní táwọn sọ pé wọn ò ní pa ni pé àà abdulkarim tó yẹ pé kó tó di ọlọ́lá kó tó di epo gi ipò ńlẹ̀ epo lórí ìjọba àmì kò lè wọ dénú àwẹ̀ kan kọ́ mọ́ wáyé wà tẹ̀ sírì. Allahu akbar. Allahu akbar. kò sì ní sèrè lọ́lọ́lá oná ọmọ bá wọn tó ga. Allahu akbar. pẹ̀lú bẹ́yẹ àwọn nígbàgbọ́ náà ọlọ́run pọ́lọ́run ìparí wọn bí ẹ bá kú yóò kú fún rẹ ni. Allahu akbar. ẹnìkan pa ṣé wọ́n pa wọn ò pa ó ti fara lọ dúpẹ́ ní ọlọ́fara dúpẹ́ fọ́lọ́hun pé àyín jẹ́ nǹkan kan ó jókòó kabẹ̀ wọ́n jọ gbọ́rọ̀ lọ́hun hmm. làwọn ṣàkàrù ní mẹ́tàzà dàtí ìhùmù ṣàkàrù ní mẹ́tàzà dàtí ìhùmù ẹ má kéré dúpẹ́ ẹ̀dẹ̀kun ọlọ́hun ní yèyé ọ̀nà tí wọ́n máa ń gbà dúpẹ́ tẹnu ní tara ní tọkàn ní tako ní tapo tapo Ya máa fi àpò dúpẹ́ orí fọ́lọ́hun ẹnì kẹ́kẹ́ ò ní dubá ń fọ́lọ́hun sáàdà ti ọmọ ìdẹ̀kùn yẹn pò mí tọ́wọ́ asán sókè ni kò sí ti ń gbàdẹ̀kùn lọ́wọ́ ẹ̀dájà ìdúpẹ́ lọ. Oh. tó ti kọ́ lẹ́hà. ní dàrú nítorí sọ ìwọ̀n dàrú lówó ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pípẹ́ bá dúpẹ́ orí alékún àhán. la ìṣẹ̀kẹ́ ìtò láti ìyànnákùn mọ́. ọlọ́run tẹ́ bá dúpẹ́ ń tò ń sàlékún fún yín gbogbo òdẹ̀kùn yòókù ọlọ́run fi mọ̀ sí àtúnṣí lọ hmm. bẹ́ẹ̀ bá fẹ́ lówó bóun bá fẹ́ ni ẹfẹ́ lọ́lá bóńbá fẹ́ ni ẹfẹ́ dépò bóńbá fẹ́ ni ọ̀rọ̀ ọmọ bóńbá fẹ́ ni àfẹ́yí nìkan ni òbí bóńbá fẹ́ sí. láàyè ṣàkárì tó lọ́dà àṣeyọ lọ́wọ́ ìmọ̀tẹ́tẹ̀ náà ní màá jẹ́ lékún kò tí má fẹ́ ó ní màá jẹ́ lékún ìmọ̀tẹ́tẹ̀ ó lè fara dúpẹ́ dúpẹ́ kọlọ́bí wà sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀gbọ́ tí sọ pé kágbìyànjú kásámà tọrọ kágbìyànjú kásámà tọrọ wípé owó ń gbòòrò nítorí pé àáńdà nítorí pé ẹ̀rọ̀ǹdà kágbìyànjú kásámà owó ń dówó ẹ má lọ sàkà owó rẹ̀ wẹ́ pọ̀ sí ara ń di ara ẹ má gbára lọ sọ lọ́hùn ara ò ní jẹ ìyà mọ́ kò ní jẹ ìyà mọ́ ọlọ́wọ́n mọ̀ sí fò ẹ̀ níyọwọ́ yà ẹran dẹ́ran ẹni ọba pẹran nítorí ọlọ́hun tó ìṣe sàárà àbó ìṣe bá dà yóò di kẹjẹ rẹ̀ ó dà á lẹ̀ kẹjẹ ọmọ rẹ̀ ó dà á lẹ̀ kẹjẹ aya rẹ̀ ó dà á lẹ̀ tọ́ nta kìdébẹ̀ ni wípé àwa dúpẹ́ tiwa. alihamdulilayi àmọ́mọ́ afẹ́ṣe oṣù kan ní sàká ọdún yòókù oṣù méjìlá níbẹ̀ ní ọdún kan àwa mú oṣù kan bẹ̀ yìí pé ọlọ́run ọba àlekẹ́ ọlámọ̀ọ́mọ̀ fún wa lóṣù kan yìí pé ká fi gba àwẹ̀ ká dẹ̀ fi ṣiṣẹ́ olóore àwọn gbà àwẹ̀ náà a tún wá sọ pé ọlọ́run afẹ́yọ oṣù mọ́kànlá yòókù. pẹ̀lú pa afẹ́ fi gbọ́rọ̀ ọwọ́ ọlọ́run afẹ́ fi gbọ́rọ̀ ìwọ ọlọ́run kálukú wa pantí ṣe tì iṣẹ́ ìjọba ó pàtì iṣẹ́ àdáni ó pàtì iṣẹ́ kìnnìkan ó pàtì ọlọ́run wá ń ya fọ́tò yín ọlọ́run fi ràn lọ́fọ́ tó ní àwọn kan ní pasẹ́tì yìí o lásìkò ọjà gangan ẹ̀sìn òun lásìkò ọjà gangan. táwọn kọ́sọ́mà náà pọ̀. bábítà sírì rẹ̀ lọ́ni nísìnyí tàbí láago mẹ́rin tí ẹ̀ bá pòǹtẹ̀ tó bá pòǹ sọ́ọ̀bù láago mẹ́rin náà látàárọ̀ fatiwa náà tó sì pòǹtẹ̀ sì ti ń gbalé lọ. àwọn ọlọ́run ṣe léyìn ní tẹ̀síìrì tó fẹ́ fi yẹ̀ wá wò ẹbẹ́ bí yẹ ìdáwò sọ́ọ̀rọ̀ ayé tèmi ah, mo dẹ̀ fẹ́ sọ fún ìjàmá bí ẹran òṣìṣẹ́ jẹ tán yányán yẹn lásìkò òṣèlò tán ẹni bá pẹ di àbọ̀pẹ̀ ẹran tó ní wọ́kùn láìkì ẹran gbogbo nǹkan kan tí máa ń bẹ láàrin ẹran ẹ má jù kankan nù ńbẹ. àti gbẹrẹ náà àti òróró ẹsẹ gbogbo ẹ pọ̀. ṣé yọ gbádùn ẹran mọ́jọ̀ mọ́ ẹni bá ti lógbó àsìkò tán pátá fúnra ẹ kò lè gbádùn ayé ẹ mọ́ èpè kọ́ gbogbo ohun tí ò tó dààmú mọ̀ dìdààmú fún ògùn táwọn ẹgbẹ́ rẹ kọjá ń bẹ̀ ń rọrùn tí ò ní lọ rọrùn látún kó bọ́ ọmọ gan tó tó bí àwọn ọmọ dààmú bàbá wọn òṣìṣẹ́ lẹ́dẹ̀ wọn nígbà bàbá ṣiṣẹ́ owó lẹ̀ sọmọ kí ó na ẹbá dẹ̀ palẹ̀ máàlìkì àmà náà lẹ̀ sọmọ náà ní jẹ́ńbẹ̀ kọ́ mọ́ máa ráyè lọ ọnú ayé bàbá ń ṣiṣẹ́ rẹ̀ ìyá ń ṣiṣẹ́ ìyá tá a da tó da dúdú bọ ọ̀ṣọ́ ẹ̀ mọ́lẹ̀ jàmá ìyá kan tó da dúdú bọ ọ̀ṣọ́ rẹ̀ mọ́lẹ̀ sáráyé ọ̀rọ̀ sọ rẹ̀ tí wọ́n àrójú ẹ̀ nítorí ọlọ́run sọ́lọ́run wà ní sọmọ rẹ̀ lọ́tọ̀ láyé ó máa ṣe ah, ah, ṣe bẹ̀rẹ̀ ọlọ́nkọ́ mọ́ sọ níjọ́ ní ẹníjọta lọ sí lẹ́kṣọ̀ ní sẹkítẹ́rìà níjẹ̀ ríkọ́ àbíjọ́ níjọ sunday mo ní ẹmọ́jà atara wa kálukú máa ń tọ́ da kálukú sí máa ń sìmọ̀ tí ò da kí ẹnìkan dúó ọbẹ̀ méjì ó dúó ẹnìkan wà náà jábọ̀ àrójú ẹ̀ ẹ̀sọ̀ bẹ́ẹ̀ obìnrin náà wà múra dáadáa ó dúó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń gèlè ọta gèlè ọtọ́jú ọtọ́nu ah. ẹlẹ́à náà dẹ̀ tọ́jú tọ́nu lábẹ́ ìjáàbù tiẹ̀ náà òun náà soge síbẹ̀ ó ama àmá ọkọ̀ ẹ̀nìkan ní máa fi yàn Allahu Akbar àwọn méjèèjì wá dó ń ta gbangba àwọn apẹ nìkan tí ọmọ méjèèjì rí pé ẹ dákun ẹ bá wà ní máàkì ọ̀tí ọdún yìí ẹ náwó sẹ́ni méjèèjì yìí ẹ mẹ́ni ọlọ́run kanú wọn bóyí ọba dàrú ẹlẹ́à ni ọ náwó sí i. o lè ra sútù ah, ah. ń gíláyìn lálọ́nù ń tọ́ Ah. ayé ni ká ti dájú ara wa jàmọ́ ká lè mọ bí à ń rè máàkì ẹ̀bá yẹn nígbàtí àwọn haúsá tí ayé ò tí kó sí ọ lágbárí oh. tí ìyàwó haúsá lódodo wọn àlò ìjáàb àmọ́ ilé ni wọ́n máa gbé ilé ni wọ́n máa gbé ọkọ ní ṣiṣẹ́ lọ ntọ́bẹ̀rẹ̀ ayé haúsá nìyẹn ọmọ wọn ní ń darí wa ọmọ wọn ní ń darí orílẹ̀-èdè nàìjíríà apart from pé wọ́n ń jẹ ààrẹ gbogbo àwọn àyè ńláńlá náà haúsá lẹ́bà ń bẹ̀ à ń travel lọ́dún kan mọ́ sọ fún bàbá ìmáàmù ní airport wọ́n ní bàbá ẹ wò ó gbogbo wọn ti ń sẹ́wọ́ yìí mélòó yorùbá nu wọn àwọn kedere kedere yìí ní ẹsẹ̀ àlọ́nu gbogbo àyè ńláńlá lọ nàìjíríà nìyẹn àmọ́ ń gbà táwọn náà ti á dásáyé kónú ayé táàrẹ tí wọn náà ń sọ obìnrin ẹni wọ́n ń fà mọ́ ọlọ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ dání tàbí tó bá wọn fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ti dásáyé ọlọ́run ọ̀dẹ̀ ní kọ́sọ́mọ̀ jọ̀hún pé jọ̀hún kọ́sọ́mọ̀ mi jọ̀hún ọlọ́run ò níyẹ ìsìn kọ́sọ́mọ̀ ọlọ́run sìn lọ́mọ̀ èèyàn ti ń sin lọ́mọ̀ kọ̀ wá sí máa bá sọ ọ́ lẹ̀ kò tí máa wọ náà rí mọ́ ẹ̀gbọ́n orí mọ́ ọlọ́yìn gbáfò èdè nígbà kìlọ́bẹ̀ ní pé líle fàsìkò sílẹ̀ táàfin ilẹ̀ yìí wà láàrín ló rọ o kò rọrùn fẹ́ lómi o ẹ̀dẹ̀ rúbẹ̀ nìkan kan ti wá arábàdàn ará jìnnàjìnnà ará rẹ̀ kò ń bí àti jókòó yìí ẹgbẹ́ kò ló ti wá àwọn ará agbeni tí tẹ̀síìrì ń lọ ń bẹ̀ kálukú ti ń bá káràkátà àti ẹ̀ lọ ẹlòmí ọ̀lọ́ bí kankan inú ilé lọ́wọ́ àti yọjú fín tí ń kórí àrá padà ńgbà tá a kọ́ mọ̀ ẹni akọ́mọ́ tí ó jìnà jìnà náà ni ó mọ̀ sáré bọ̀ adẹ̀tún sétán nìyẹn wọ́n tó ká ń lẹ̀ kó tún dẹ̀ ní twenty seven Ramadan lọ́ba parí síbẹ̀ ó di poro nìyẹn jàmọ́ ó di poro tí wọ́n ní nǹkan di poro ní Yorùbá ntọ́jáde tí ò lè wọlé mọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àbọ̀ wọlé kò lè jáde mọ́ ní jẹ́ ah. ó di poro mm. ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ o ẹ àmọ́ jèrè ẹ lọ́n ti wá aráyé wọn àwọn ìgbé ń bo ni à ń gbé gbà níta ń gbé gbà náà ni ó náà láti ń pariwo lọ ní fún gbogbo wa ní ìyẹn o kọlọ̀njà gúnlẹ̀ ayọ̀ àwa padà sínú tafsir lẹ́yìn tá a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àrùn tí ń bọ́kàn jà àti ìwòsàn rẹ̀ àmọ́ lè léni tí rọmùdánù ó di mẹ́tàdínlógún tilẹ̀ bá sùn yìí súrọ́tù araf ìlàfẹ́ bẹ̀rẹ̀ súrọ́tù láàráfì àníhàm la parí kọlọ̀njẹ́ ká kọlọ̀njẹ́ ajẹ́rì rẹ̀ gbogbo ta gbọ́kọ́já yìí mú ló ń bẹ̀ àmín àrọ́f tàwọn afẹ́ bẹ̀rẹ̀ yìí gbogbo tí wọ́n ń bẹ́nu tiẹ̀ náà ní gudugbẹ gudugbẹ gudugbẹ orúkọ tí wọ́n sọ yìí tí wọ́n sọ súrà yìí ọgbà níjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ní àràf àràf ọgbà níjẹ́ bẹ́ẹ̀ irú ọgbà wo ni ọgbà kan ní tí kìí ṣe ọgbà àlìjánná kìí dẹ̀ ṣe ọgbà aná tọ̀ ààyè òdẹ̀jú méjì lọ tó bá di pé ọlọ́run bá dájọ́ tán àkọ́kọ́ àlìjánná ọlọ́njáwọ́ wọ bẹ̀. àmín. ẹlẹ́ẹ̀kejì jahannama kọlọ̀làwà ń bẹ̀. àmín. àmọ́ ọgbà kan tó wá wà ọba àlekí ọlọ́run tó sọgbà náà èyí ò ní à ń pè ní ọgbà àárọ̀f tí a wà ka ọ̀rọ̀ rẹ̀ nínú súra yìí tí wọ́n ń ṣàlàyé fún wa wípé ẹni tí a bá wọn iṣẹ́ rẹ̀ níjọ́ àlìkìyàmà tó bá pé pérépéré tó lè gbàlú àlìjẹ́nà aláàtúl àwọn ilẹ̀ àlìjẹ́nà tí wọ́n ọlọ́run musa kàá wọn. ẹni bá wọn sẹ́yẹ̀ rẹ̀ jẹ́ pé láburú lọ́pọ̀ ju dáadáa lọ lábúlọ́pọ̀ bí dáadáa lọ ń lọ jàǹnàmọ́. àmọ́ wọn wọn sẹ́ẹ̀dá lápèjúwe iṣẹ́ eré jẹ́ hundred iṣẹ́ bú náà jẹ́ hundred kò ní lọ àlìjánná kò sì ní lọ ná. ọgbà tọ́lọ́ ń pè ní àràáfù yìí ni wọ́n kó wọn lọ. àwa lè pè ní ọgbà ìbẹ̀rù a lè pè ní ọgbà ìpayà èyí ò ní ni wípé àwọn tí bá ń bẹ ń bẹ wọn à ní lè jòkó wọn à ní lè nàró wọn à ní lè sùn fún kí gàmá fún ìpayà pé ha níbo lọ́rọ̀ wá fẹ́ já sí báyìí nítorí pé ọlọ́wọ́n máa jẹ́ kí wọ́n rí àlìjẹ́ náà gbogbo àwọn èèyàn wọn tí wọ́n mọ̀ láyé ọlọ́run máa gbé wá sí ojú wọn lálejò wọn lè gbé wọn sọ̀rọ̀ wọ́n máa sọ fún wọn pé bóò wá ní à ìmẹ̀lẹ̀ tó wà àwọn tí ń gbádùn ń bì yìí ẹ wo ìyàwó mi ẹ wo bẹ́ẹ̀dì mi ẹ wo tí mo mọ̀ ìyá àwọn ọ̀rọ̀ náà débẹ̀ yẹ wọ́n kà ń lẹ̀ lẹ́ẹ̀kan náà ó tún sí iná fún wọn àwọn èèyàn wọn ti ń bẹnu náà ó ti mọ bá wọn sọ̀rọ̀ pé ha ìmọ̀lẹ̀ yìí wà káwọn ti bá wọn kọ́lọ́hún ti ẹ̀jẹ̀ káwọn wà níbi èyí tó wà yìí iná ń jó àwọn ọwọ́ akubi tí à ń fẹ́ bọ́ sínú méjèèjì ìní abẹ́ yà sí wọ́n máa pe àwọn aráàlú jẹ́ nínà pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá ní ẹbá ni ṣe tàbí bọ́bẹ̀ yẹn pé kò sí nkápá wa àwọn náà bára wa ń bí ni àmọ́ ń gbàtà bá débẹ̀ àwa ṣàlàyé aláàánú wa lọ́lọ́hun ọ̀nà tí wọ́n wà gbà ọ̀nà tí wọ́n gbà dé bá dé ibẹ̀ ẹ wà gbọ́ ẹ ká má fojú kiri iṣẹ́ olóore kankan láyé hmm. torí àmì tí ó kun torí pé àwọn afá fún wa nínú àdìsọ yìí wípé tí wọ́n wọn sẹ́ ẹ̀dá tó jẹ́ hundred mọ́tàlá lápèjúwe iṣẹ́ bí iṣẹ́ rẹ jẹ́ hundred iṣẹ́ bí náà jẹ́ hundred ní ó wà nù àrọ́fù yẹn tí wọ́n wọn sẹ́ ẹ̀dá tó bá jẹ́ hundred ó lé ẹyọ kan níṣẹ́ olóore iṣẹ́ bú jẹ́ hundred gẹ́gẹ́ ìlọjà nàmọ nìyẹn àyìn lọ àjẹmọ nìyẹn asàfùrà àyìn lọ àjẹmọ nìyẹn iṣẹ́ ẹyọ kan péré kásì ní ẹyọ kan péré náà ló fi lọ lò sísẹ rẹ iṣẹ́ rẹ hundred ọba lọ́wọ́ ninety nine bẹ́ẹ̀ dan nàmọ straight. Allah akbar. dan nàmọ inú náà ni o láì fi fojú kéré iṣẹ́ olóore kan ọmọ èyí tí tí ó kún máa ṣe máa se títí olórí àní máa ṣe máa ṣe máa ṣe. èèyàn ní àwọn ìjọba ayé náà ń lò wípé ẹ kàbò ẹ rí i pé tó bá jẹ́ pé ọkàn náà ló lé ẹni tí ó kéré bọ́ wọlé náà nìyẹn àmọ́ gbà pé ọmọ ènìyàn mọ́ ọjọ́ ẹni tí ì ní tẹ̀lọ́rùn tí bàbá wa lé ẹyọ kan tó sọ ẹnìkan dẹ́n tó wọlé ah. ẹni tí ò wọlé wà á wòye pé ẹrù ọ̀pá ọ wọ́n ba ìbò rẹ jẹ́ lukà gọmẹ̀ntì báyìí ìbò rẹ ò dáa ẹyọ pò mẹ́ wọ́n a máa ṣùgbọ́n tí ìbò bá wá lé ní ò ṣe é yọ tẹ́gbẹ́ ní ìbò bá fi distance ti ní bẹ láàrin méjèèjì ọwọ́ kùkọ́ǹtì tó máa wọ́n náà ẹ̀bùrú mi. ẹ̀sán tìrìbù náà. Hmm, bí èyí ti ń bẹ́ ń ta lọ́wọ́lọ́wọ́ nìyí sí. ẹ̀sán tìrìbù náà. ń bẹ̀yàn fi five million tó gbé èèyàn tó tó à ń pẹjọ́ ah, ah. ẹgbẹ́ láì nítẹ̀ lọ́rùn eh, eh, eh, ẹlẹ́ nítẹ̀ lọ́rùn wọ́n dàrú ni hmm. wọ́n ò sí báwọ̀ orí tí ẹ dàrú kó fi jẹ́ pé tí ẹni ó pọ̀ báhùn àti ìwọ̀n náà léyìn tí wọ́n náà fẹ́ dàrú <laughs> sẹ́yìn náà dàrú a ní àgbàfọ́ lọ́hùn ká lè nísinmi bí àsàbádámà kọ́lọ̀ bá ní kẹ́ wọn gbàfọ́ lọ́hùn kó lè nísinmi èyí tí ó tún á dààmú dààmú náà ah. orí nọ́ọ̀fì náà ni o yá kábùkù bọ̀ọ̀bẹ̀ wà láì nìkan ò ṣe gbẹ̀kọ́ mọ́ kábùkù rí yóò dẹ̀ dá lójú ojú akọ àbùkù wọn máa bá bọ̀ afẹ́bẹ̀rẹ̀ súra mi ni ọlọ́run jẹjọ gúnlẹ̀ rẹ o amínà bí a bá parí súra yìí lọ́dún yìí ọlọ́run lẹ́ẹ̀mí tí tó ń bọ̀ náà jẹjọ wa parí o amínà bá ti pé ọdún náà ọlọ́run jẹjọ gúnlẹ̀ rẹ amínà ẹ jẹ́ ká kọ́ sọ àwọn àkọlé súra yìí. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. naam. suratul a'raf. Na. makiyatun wa hiya mi'atan wa sittu ayat. wọ́n ní súra yìí makiya ni maka ló ti sọ arabi tí kùránì ò ti lẹ́gbẹ̀ẹ́ mi nìyẹn nínú òwe òfin tó ti sámà wá onífinifini báyìí kò sí ẹni kò sírú rẹ̀ fún òfin míì rárá onífinifini báyìí ẹ̀ẹ̀kan náà làlẹ́ mi musa lọ gba ìwé òfin rẹ̀ lẹ́yìn tó gójì ọjọ́ tó kù ńlé ó sì gbé wá ó tún gbé nínú ọ̀tún lẹ̀ mọ́lẹ̀ òtún fọ́ kó tó máa ṣàjọ padà ọmọ ẹ̀ṣẹ̀ tó bí iná tó lẹ̀ mọ́lẹ̀ òtún fọ́ ọ sàpàdà àtàjọ oúnjẹ tàwọ̀rọ̀ àtà ìdílà náà àgbà tí oní nǹkan bẹ láyé ní ìnjílà wà nígbà tí Jésù wà láyé ní ìnjílà wà òun náà lọ́lọ́run ránṣẹ́ sí níjó ti lọ kò sí ìnjílà mọ́ torí pé gbogbo ìtàn gbé kí báìbù yẹn wọ́n pèrè àwọn jọ yẹn ronú kọ. ìwé orin Pétérù ẹ̀yìn Pọ́ọ̀lù ìdákọjọ ni so. eléyìí náà ni ìwé òfin tó yẹ pé ó pé pérépéré ó wá kí gbogbo nǹkan ó pèsè lára ẹ máa mọ súrà kọ̀ọ̀kan pé níbo ló ti sọ ṣé mọ́kà ló ti sọ ní àbí mọ̀dínà súrà yìí wá jẹ́ ìtọ́sọ̀ ní mọ́kà tí àwọn àbábà ti gbọ́ pé súrà kan mọ́kà ló ti sọ irú ọ̀rọ̀ tí ọlọ́run máa sọ ń bẹ̀ wọ́n ti mà á. àwọn tí ó kó sínú. àwọn tí ó kó sínú ó dẹ̀ jẹ́ ọgọ́rùn-ún méjì àti àyà mẹ́fà. تسميتها سميت بسورة الأعراف لورود اسم الأعراف فيها السبب نعم صفة نزولها اوكي هي مكية إلا ثمان آية نعم موضوعها àwọn tí ń bẹ nínú. نزلت هذه السورة بتفصيل قصص الأنبياء وبيان أصول العقيدة وهي كسورة الأنعام بل كالبيان لا لإثبات توحيد الله عز وجل وتكرير البعث والجزاء وإثبات الوعي والرسالة ولا سيما عموم بعثة النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم wọ́n ní sura ìsọ̀kalẹ̀ láti ṣàlàyé ìtàn àwọn ànábì ọlọ́run á gbọ́ ìtàn àwọn ànábì ọlọ́run ń bẹ á gbọ́ ìtàn àwọn ànábì ọlọ́run níbẹ̀ á sì gbọ́ ìtàn bàbá ńlá wa ànábì ádámà ń bẹ pé ara ànábì ọlọ́run náà ni á sì gbọ́ ìtàn tọ́pa ọ̀hún àti ṣètánìkọ̀ kálukó lè mọ̀ bóyá èṣù rẹ kó mú lọ́rẹ̀ ẹ gbọ́ nù sura yìí tí wọ́n bá kì í fún yàn dáadáa ọ̀yọ́ kó níyàn ó wálé kọ́ mọ ọ̀tá bàbá rẹ̀ lọ́tà tiẹ̀ náà gbogbo ọmọ kan tí ò bá mọ ọ̀tá bàbá rẹ̀ lọ́tà rẹ̀ àkọ́kọ́ náà máa lè ní ẹlẹ́kìjì ni pé ń fi kún ṣeré ń fi kún ṣeré ń jẹ ní bèbè parẹ́ àti àlàyé ìpìlẹ̀ àdìọ́kàn ìbẹ̀nà sọ́ra yìí ó ṣàlàyé fún abá máa tún ọkàn ní ṣe bá máa dì nǹkan rí sọ́kàn wọ́n sọ fún àná sọ́ra yìí bí sọ́tìlì àyàmì náà ni nígbà tí ń ṣàlàyé ẹ̀ wọ́n sì sọ súrà ìsọ̀kalẹ̀ láti fi ìmọ̀ ọlọ́run lọ́kan rinlẹ̀ tawhid tó sórí gbogbo ọ̀rọ̀ mo jẹ́ pé gbogbo àsìkò tánàbí lò gbogbo tó lò ní maka ọdún mẹ́wẹ̀ẹ́ wá yẹn ọ̀rọ̀ tawhid nìkan ni kọ́ bá wọn sọ kò tí ì sọ́fin kankan míì ọdún mẹ́wàá tó lò maka níwò ní Madina lòfin ìrún tó dé àwẹ̀ tó dé iléyà dé kìnnìkan dé bákẹ́nà bẹnu sóra yìí fífìrinlẹ̀ pé sẹ́ ìgbéǹde wà ìgbéǹde wà ájàbọ̀ ǹjọ́ kan àfà allah akbar kẹbi ájàbọ̀ ǹjọ́ kan á pàdé ọlọ́run níjọ́ kan lánàá tá à ń sọ̀rọ̀ lọ tá a sọ wípé ikú ọ̀dá ọjọ́ ikú ọ̀dá oṣù àrùn ọ̀dọ́sù jàre ikú ọ̀dọ́jọ́ àrùn ọ̀dọ́sù ìyẹn lè kú at any time bá a sọ apá ìlànà tán Alhaji Usama ni wọn pa mi látẹ̀yìn bíi pé níbi tá a sọ ipe arákùnrin kan kú géètì Sunday tó lọ yìí ipe ikú èèmọ̀ ló kú mùsùlùmí ni ẹni yìí gbàrọgbàrọ sí ní pẹ̀lú sátidé gbogbo àwọn làwọn rí jọ sátidé igéètì tàjọ ń sọ̀rọ̀ tàjọ ń ṣeré sàwàdà ilẹ̀ sunday má ọ̀gá ẹlẹ́sẹ̀ ni ọ̀gá jẹ̀sẹ̀jẹ̀sẹ̀ ọ̀rẹ́ méjì wá ni wọ́n ọ̀rẹ́ kejì náà jọ́gà ẹlẹ́sẹ̀ wọ́n wá lọ kọ́ àwọn ọmọ wọn lẹ́sẹ̀ láàárọ̀ sunday wọ́n lọ kọ́ àwọn ọmọ wọn tí wọ́n ń kọ́ ń sẹ̀ẹ̀sẹ̀ ní fèdì lọ kọ́ wọn ní ẹ̀sẹ̀ níjọ láàárọ̀ sunday òun kọ́ mọ tiẹ̀ ọ̀gá kejì náà kọ́ mọ tiẹ̀ wọ́n wá parí kíkọ́ ọmọ lẹ́sẹ̀ tán ló bá bọ́ glove ló bá fẹ́ sin apá sin ẹsẹ̀ ló bá ní mọ̀rún rẹ̀ hùn ẹ̀ ń jẹ̀sẹ̀ tán nìsí mọ̀rún hùn wọ́n ní ọ̀dọ́ síbítù tó kó láyé kódà wọn ni a pa géètì fún ọ̀rọ̀ sunday tó lọ yìí o ṣé téèyàn ní múra ṣíṣe olóore nìyẹn jàmọ́ <laughs> téèyàn ní múra ṣe wọ́n lè wẹ̀wẹ̀ ramọ̀ tá a ṣe kányìn ah, ọ̀yà pàkìtì mọ́lẹ̀ o pàkìtì mọ́lẹ̀ o mọ́wọ́ àwọn èèyàn lórí iṣẹ́ olóore wọn náà jọ ìwọ̀n o. ìyẹn ló dájú ni ikú ló dájú ìwé ìyókù ọ̀dájú oyin làálàá ni bóyábóyá. tẹ̀kìrú rìbá sọlìjàsà súra yìí ń fi rinlẹ̀ fún wa pé gbèǹde wà ẹ̀san sì ń bẹ́ẹ̀ wa isbatu le wáyé wa risala bákan náà súra yìí ń jẹ́ àmọ̀ pé sam ìránṣẹ́ ti sánmọ́ wá bá ànábì wala siyama umumu bẹ́ẹ̀sẹ̀tì nàbí pàápàá jùlọ súra yóò tiẹ̀ wá sọ pàápàá n ta torí ẹ̀ gbé ànábì dìde sí. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. súra náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kíkà fún wa yìí بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرا للمؤمنين نعم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون ọlọ́run àti ọ́ àti a fi àánú rẹ̀ bẹ̀rẹ̀ sóra yìí ò jágúnlẹ̀ ayọ̀. àmín. wàá bá ní sọ yásì gbọ́yé ọlànà ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منهم لتنذر به وذكرى للمؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين تو ألف لام ميم صوت. àwọn àràfí yìí mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́run kọ́ dárúkọ rẹ̀ kó tó máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ lórí ìṣe ọlọ́run ẹ̀rí fìtumọ̀ rẹ̀ lẹ̀ mú wọn rẹ̀ ká àdìtú asa bàbá tó kọ tafsiri Jalalaini a ní Allahu alam bí muradi ibi dálíkà ntọ́lọ́ ń gbà lérò ń bẹ̀ olóyè mábàtú ìyẹn alifu túmọ̀ sí kínní kan hàn bọ́n bẹ́ẹ̀ bá ní ẹ̀yìn kẹ́kọ̀ọ́ fún òfìsè báwọn. ẹnu pé táwọn àbá kan sọ ni pé pẹ̀lú bọ́lọ̀ ń ṣe máa ń lòrò sísítẹ́ẹ̀mù yìí ọlọ́run fi ọlọ́run fi hàn àwọn adárúbáwá ni tí wọ́n jẹ́ ọ̀gá ṣèdèṣèdè wípé nínú èdè bàbá bàbá bàbá yín sórí lè mẹ́mẹ́ wọn ò rí rí Al-Qur'an ló gbé sísẹ́mù yìí dé ó gbé abáwọn náà aná àkọ́ gbéra pé àà ah, ah, èwo tún lè léyìí ẹ̀rí bí wọ́n ṣe fà á lọ lẹ́ẹ̀kan ẹ̀rí bí wọ́n ṣe fà á lọ wọ́n máa wò pé ah, kí ló fẹ́ fi wí kí ló fẹ́ fi sọ ní ìgbéyàn bá fẹ́ sọ̀rọ̀ pàtàkì tí yẹn kọ́kọ́ laago gbáhùngbáhùngbáhùn sẹ́gbẹ́ kálukọ́ lọ wo bẹ̀ kakọ́ lọ wo bí tẹ́gbẹ́ laago pé kí ló fẹ́ ṣẹlẹ̀ hmm. àbẹ́ká lọ pé kéèrè o téèrè o ṣẹ̀kọ́ ọ̀rọ̀ wo bẹ̀. ìgbà kùránì ń sọ wọn àṣẹ bí ẹni pé wọ́n fẹ́ gbọ́ amúgbà táwọn kankan wá ń bẹ̀rẹ̀ rẹ̀ yìí nígbà á owó tún lélẹ́yìí o alif láàmì sọ́ọ̀tì alif láàmì. صاد wọ́n wà dé pípé ọ̀yá ah, eh, àfẹ́gbọ́kẹ́ fẹ́ sọ kí a ní àwọn òrírí ló fi dá akọ́mìyàn mọ́mọ́ kí ó láyé sànú ah. wa o bàbá gbà ní mágbé arọ́bí lọ́mbà ní kẹ́ wọn táwọn àjẹ́ǹsì bá ka kùránì fún ọ báyìí wọ́n ní sọ onírú àwọn sọ onírú wọn Hmm. bá ní wọn máa sọ pé bí ọwà yẹn ó ní irú wọn ọlọ́run ti ṣe nǹkan fún ọ. ṣé kìíní jagunjagun tí ń pè ìwé náà lọ́mọ àlẹ́sì àrímọ́ náà lọ́sì. náà lọ́sì kan yẹnyẹn tí wọ́n. wọn fi nàìjíríà náà lẹ́yà ní òsì rẹ̀ ni. sayé ni sí ayé ni. sayé ọmọdé ah. lọ sí àdílọ́gbẹ́gbàlì kìámà ni ọ̀rẹ́ bá ti ṣeré lè fún ọlọ́run òṣèré fún o ọ̀rọ̀ wọ́n bá wọn bàbá tí a sọ̀rọ̀ èyí tí a fi jù á lè ìwọ̀n àbá tí wọ́n bá wọn sọ̀rọ̀ kọ́lọ́ máa ní sí dáadáa fún wọn sàkọ́ ní kẹ́wọn o. níjọba bá mi fi mí sílé kéwu wọn àrò ọ̀táyọ̀ ẹ̀ wọn àrò ọ̀táyọ̀ mi èmi nìkan dóńdó èmi nìkan dóńdó lọ́mọ tí wọ́n sì máa ríwò gbogbo ètí à ń bí lẹ́mi ní kú ọlọ́lọ́mọ ayé ìkólẹ̀ màmá mi wọ́n bí àbíkú débi wọ́n sọ ọ́fíìsì wọn lókọ̀ pé ìyá alábìkú ọdún tí wọ́n ń jagun akíntọ́lá tí mo ti di géńdé ni màmá mi tó bímọ lẹ́mi lóyún hospital yàn níbẹ̀ yẹ ọdún tí màmá mi rẹ lọ bí wọn sí yóò yọrí yàn rìn àjọ ń sáàkì lágbo lébí ni tí a ń sun títì náà ń bẹ̀ yẹn láyé ogun akíntọ́lá mo ti di géńdé tó bímọ lẹ́mi mo ti ń sunkún àbúrò kan tó bí ma lé mi pé à ọlọ́wọ́n mà fi ń bú mi pé ńlábúrò èmi náà dondo náà wọ́n tó á lọ dúlé ké náà kò sẹ́ńtẹ́ bá pa mi kò sẹ́ńtẹ́ bàbá mi yóò gbé kété lé mo lò lọ pa mi fún rẹ̀. ẹ̀dẹ́ àmọ́ mọ́ mi mo sábà lọ sábà lọ sábà lọ máa lọ máa lọ máa lọ bàbá mi kankan kọ ẹ̀rọ mi tó dà ń sìn. o dẹ̀ sílé kéwú ọmọ rẹ̀ sílé kéwú ẹ̀ ọ́ níbi táwọn kó lọ

ṣe lè kẹ́ tí ń gbà wọn ọmọ sí ilé òsí ni wádìí ẹ̀ ọmọ bẹ̀ ṣe mọ̀ wí báyìí ọ̀rọ̀ mùsùlùmí kùrán nìkọ́ kálàyé àbí ìyàbẹ́yìn ní jẹ́ ń sọ ṣe ìní ń sọ wọ́n ọmọ ilé ìpínlẹ̀ kùránì ilẹ̀ tí ó náà kọ́dà àfáàlà ń sọ sẹ́ kò ní ọmọ jẹ́ ń tí ó nú ayé rẹ̀ ó lè jẹ́ engineer ó lè jẹ́ dókítà alábẹ́rẹ́ ó lè jẹ́ mẹ́ẹ̀ ó lè jẹ́ nọ́ọ̀sì ó lè kò sí tí ó lè jẹ́ kọ́ra kọ́kọ́ mọ́ kọ́ra mà kéwù. Hmm. Ah, èyí sá lè tó bá yẹn. fẹ́lẹ́fẹ́lẹ́ ni. jẹ́ ó máa ẹnáwó sí ẹnáwó sí ẹ má ṣe ẹ má wà kéwù tùrọ̀tùrọ̀ hmm. kéwù tí ó yanjú tọ́ máa rí ó yanjú ń bẹ̀ ẹ náwó síbẹ̀ o bẹ́ẹ̀ sí náwó bí ìwé náà o. àwọn ilé kéwù tí ó ní náwó nú wọn kéwú bẹ̀ ju kọmọ fi ṣe bára lọ kọmọ lọ lókù wọn sì suna. kàkí ayé káfà aráyè súná káfà mọ aráyè súná ìyá aráyè súná ọmọbọlọmọ kájọ súná. wọ́n rèé o lọ́lọ́run fi ṣe láti dúkàlẹ̀ yìí kálẹ̀ máa lísì sí tó fẹ́ tẹ̀lé wọ́n ní ẹni tó ṣe tó ó nítorí àwọn abẹ́tọ̀ ní pé kìtàbùn kìtàbùn unzila ilayka fala yakun fi sadrika harajun minhu ọlọ́ni kùránì tẹ́ ń wò yí lọ́wọ́ ànábì yóò kìtàbùn unzila ilayka fala yakun fi àfúwà nábì

mọ̀mí ní kọ́lọ́nkà àmọ́nà wọn ntàgbéta sọ̀kalẹ̀ fún nìyẹn àgbégbá nìkalẹ̀ fún ọ láti tó máa dààmú ẹ wá gbọ́ nǹkan tẹ̀lé. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون ọlọ́run wá sọ tó fẹ́ sọ tán ọ wá fi ìkìlọ̀ tẹ̀lé wípé ìtẹ́bìhú ìtẹ̀bìhú máa ń sílà ilẹ̀ ikun ní rọ́bì ikun wà látàtàbìhú ní dòníhì àwòlíyà قليلا ما تذكروا اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون ẹ̀yàn ní kéwù tẹ̀ máa kéwù lárúbáwá ẹ wo ìsọ̀rọ̀ ọlọ́run nígbà tí ń sọ̀rọ̀ nínú àyà kejì ní sóra yìí ó dojú ẹ̀kọ́ ànábì nìkan ibi aṣọ tíra kalẹ̀ fún wa nábì wọ́n jẹ́ kí báyà rí ó fún kankan máa fi kìlọ̀ ní fáwọn olùgbàgbọ́ òdodo nígbà tó lọ́wọ́ á fẹ́ padà máa sọ̀rọ̀ ẹ bá dojú ọ̀rọ̀ kó gbogbo ara ayé olùkó ní ìbásọ̀rọ̀ ẹnìkan mọ́ ọ wá dojú ẹ̀kọ́ gbogbo ara ayé pé tẹ́bí o. ìtẹ̀bí ó máa ń zílẹ̀ ilé ikú. من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون اتبعوا وتلي ما أنزل إليكم ẹ̀tẹ̀lé ń tàà فني fún yín àsáwà lọ́lọ́run sọ àlùkùránì fún àwa ló sọ fún àwa àlìhùmà nábì ló sọ fún sallallahu alaihi wasallam ẹ sàṣàlátù fún dáadáa sallallahu alaihi wasallam ọlọ́run tara nábì kẹwàá sallallahu alaihi wasallam ẹwọ ẹwọ ara tá à ń fi kùránì dà ẹwọ látà ń fi kùránì ní ebi lọ́fọ́ àwọn èèyàn kan lọ́fọ́ wọn lórí tí wọ́n tún dìdàkudà ń bẹ̀ yìí wọ́n jọlá ànábì jọlá kùránì jọlá kùránì wọ́n tún dìdàkudà láyé ẹgbẹ́ àwọn àfáà ti ń bóra ọkàn wọn balẹ̀ wọn ń jẹjẹ rọrùn wọ́n mọ̀mọ́ rọrùn wọ́n sì mọ̀ pé ọlá alukurani làwọn ń jẹ jama téèyàn bá téèyàn bá rí tíntín ọlá kuran ẹ fẹ́ràn Efe dọ́ba mọ́ ń sọ̀rọ̀ kan lánàá ìǹdédé padà sọ nígbà sẹ̀lẹ́sẹ̀lẹ̀ lálẹ́ àná mo tó wá sọ jáde mọ́júmọ́ àná ni ọba àlékè ọlá tó ń jẹ́ káwá jọlá kùránì èmi bí that mo jọlá kùránì lálẹ́ ìjẹta mọ́júmọ́ àná ǹgbà tí wọ́n tún dé bí wọ́n ṣe dé ọ̀rọ̀ alẹ́ ìjẹta mọ́júmọ́ àná ni. Eh, àmì àjẹpẹ́ kò níye ìgbà èmi ò lábẹ́ kà nígbà tí ti gbàgbé tí má tèmi lọ àti yọ ọsẹ àsánà náà náà ni ọsẹ gẹ́lẹ́gẹ́lẹ́ bí mo ṣe rí bọ́lọ̀dẹ̀ ti sọ̀rọ̀ lálẹ́ àná lẹ́yìn aago mẹ́sàn-án lálẹ́ ni ẹ̀hún ti wá forí kó inú ọgbà lánàá fisikálì gẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ ló ṣẹlẹ̀ nígbà yẹn lásìkò yẹn ọwọ́ àṣẹ ìjọ ayé náà lọ́ba forí gbé nìyà bá ń pè ya ránṣẹ́ lálẹ́ ọ̀rọ̀ alẹ́ àná yìí bẹ́yàn bá wá lọ́lọ́run bẹ́yàn bá ní ọba àlékè ọlá òun kí ọmọ afẹnusọ mọ́ ẹ̀ alọ́ ṣe wá sí ní ọ̀dọ̀ ilé ọlá ìjọ yomul khamis tó lọ bẹ́ẹ̀ láyégún láyégún níjèjè níjèjè àwa pariwo àṣìtàn pátá àṣì agbẹ́gbá gbìrì akọ aláǹgbà ń bẹ lábẹ́ tébù tàbí ṣe wà sí tàbí parí tán pátá àwa apànìyàn tó rí wọn fẹsẹ̀ lé máa ń sọ wípé à ntọ́lọ̀ ń sọ dànù ọ̀sọ̀dà láǹgbà lásán ọ̀dẹ̀ mọ́ mọ́lẹ̀ síbẹ̀ bó ṣe jò bó ṣe mú mọ́lẹ̀ nìyẹn láì sọ fún yín pé ẹ̀yin sá dìmọ́ ọlọ́run sẹ́ àwa ti ń jẹ̀gbádùn rẹ̀ abẹ́rẹ́ yìí náà jẹ̀gbádùn ẹ̀. wà ìdá kọ́rọ́ àtẹ̀lùkọ́rọ́ àn jàlínà bẹ́yìnà káwọ́ bẹ́yìnà lẹ́bìnà láàyò mímú níbi àkẹ́rọ̀ tìjábà ń rẹ̀ sí dúró. ẹ̀mí ẹ̀rùn ọmọ yìí. àmín àmín àmín. Ah, ah. ibi wa lọ gẹ́gẹ́ lọ́wọ́ gba mú síkún. wà ìdá kọ̀rọ̀ àtàlùkùrù áà. ẹ̀rọ sọ fún ànábì pé wà ìdá kọ̀rọ̀ àtàlùkùrù yàhánà tí ọba ti ń ké kùránì mi tí mo sọ̀kalẹ̀ fún ọ yìí sá máa ké máa ké máa ké ọba ti ń ké àhá ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirah ọlọ́ni máa ṣe láàrin ìwọ àti àwọn tí ọgbà mi gbọ́ àti tí wọ́n gbà pálíkì àmọ́ wà ìwà ṣe láàrin rẹ àti àwọn náà hijaba mẹ́sìtò máa ṣe gàgà ma sì ni, láàrin yíwọ̀n ní lọ́nà rẹ̀ láíláí masura èdè ní rí gàgá òun Allahu Akbar gbogbo ayé ní ṣe fẹ́ǹsì tí wọ́n rí fẹ́ǹsì tọ́lọ́ kò ṣe rí ẹ̀ ní rí wọ́n nílé súnmọ́ tọ́ ní wọ́n nílé súnmọ́ ẹ̀ sáwọn ká ibi ní kìlọ̀ pé má kó nǹkan sílé má kó nǹkan sílé má kó nǹkan sílé ọba ti kó nǹkan sílé ní nǹkan ogun ní nǹkan agbára ó fi ṣúgà sílé nìyẹn ìrà ọ̀tọ̀pá ẹ̀ ìjọ wọn bá sá nǹkan sí ọ níta ti láburú ọwọ́ pé irú ìran rẹ̀ náà ti ń bẹ̀rẹ̀ dọ̀ tiẹ̀ náà á wọlé straight. wọn ò ná sílùú mi ní ìkóró ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة sentẹ́yìn òní mọ́rí sentẹ́yìn òní jọmọ rẹ̀ ó mọ́rí ọmọ tí ọlọ́ndà ọlọ́láyé ó fún ọlọ́mọkùnrin àbí ọmọbìnrin ah, ah kini ka juja woja kani an wi i i come from state as ọmọ ìjẹbẹ di ti láti ayé according to àkọ́bọ̀ èdè èdè tẹ́ pé ihun jọ ni wọ́n hun jọ wọ́n sì jọ mọ́ra wọn ní bàbá pé jókòó ń bẹ̀ wọ́n pẹ̀lú ọkọ̀ kọ́ pé sit wọ́n àfi dáhùn sí eh. tó bá ní sit lásán kọ̀ lè gbọ́n tó fẹ́ sọ yóò fi dáhùn sí pé kò ń jókòó bàbá kí ó dìde yóò pè stand yà fi hub parí ẹ̀ lọ́gọ́ tí ó ń القرآن هذه رفع الله لواها لا تلومني في هواها أنا لا هوى سواها jama rẹ ma kayun lẹ́gbẹ̀ẹ́ kan jama kayun lẹ́gbẹ̀ẹ́ kan tó jọ ọmọ pé odidi sẹni ti kéwì pé kéw hako à ń sórí o hako à ń sórí rẹ o. wọ́n ti rẹ hako à ń tà tó sì ń kéw lọ ebi ọ̀rọ̀ ma jama mú tíṣà ṣe ń sùn kíláàsì ni. o ṣe rí nù. pé tíṣà tíṣà tó lè lọ báyìí ó lè lọ bẹ́ẹ̀ o wọ́n lè lọ bẹ́ẹ̀ o orí tó ti pé wá. orí yóò ti kún yóò ti fẹ̀. nígbà tí wọ́n bí àwa wọ́n ní wọ́n ní sùkú ọ̀dà bàbá mọ́nìkún ní sùkú ọ̀dà fún ọ̀bà tiwa wọ́n sì gbọ́ wọ́n gbà wọn ọ̀dẹ̀ fi á sí sùkú. orí ẹ̀ náà ládàgbà lé lórí àwọn náà dẹ́dàgbà sórí ẹ̀ náà àwọn náà ọ̀rọ̀ mọ́ ń sùkú hmm. àwọn ọmọ léèwé adẹ̀ ń bí wọn adẹ̀ ń bí wọn lẹ́ǹkí wọn lọ jẹ́jẹ́ wọn àmọ́ ń bọ̀ ya ìdáyà dé ẹ bá àdísì pé alẹ́ kàwé hmm. àwọn àdìgbé bàbá amúnigun tó ṣe tí ń kàwé jọ yẹn ń do lórí ibú lè ní ẹ̀fámẹ́tì ló ṣe bàbá ah, kò sí pé àdísì kan lọ́sọ bẹ́ẹ̀ fine ẹ̀yà yẹn wọ́n àmọ́ ń tàbí ń sọ̀rọ̀ yìí ni pé adúgbọ́dọ̀ ọlọ́run gbogbo ọmọ wa tí wọ́n ti dàgbà dìgéńdé alíbì ìtọ́jú wa ń lé kéwú lẹ́yìn òdi kàtí wọ́n tẹ́tí ẹ̀kọ́ tó afá ẹ̀dàkùn àti láti ìsì yìí o ẹjọ́ mẹ́rin wọn kàwé o wọ́n sì ti dàgbà ju oṣù kíláàsì lọ. lẹ́mà ah. ní kọ́dà kàmá sí lẹ́sìn nǹkan kan fún ọjọ́ mara wọn ọjọ́ lẹ́sìn ọjọ́ kan mara wọn ìfọwọ́fà yóò bẹ̀ ní wípé lénìí ọmọ àwọn ọmọ náà ti gba dókítà lórí lórí ẹ̀kọ́ ẹ̀kọ́ òwe àtẹ̀kọ́ kéwú wọ́n lọ yunifásitì wọ́n jáde kò wá sí ọmọ tá a jọ bí wọ́n pọ̀ nígbà náà tètè wá kàwé jù wọ́n lọ ń sìn yìí àfẹ̀tí ọ̀kàwé tó wọn rárá nígbà wọn kọ́kọ́ wá kéwú kótó wọn kàwé ní ìsìn kí ló wá yọ ilẹ̀ fún wọn kí ló fi yọ ilẹ̀ fún wọn. ẹ̀yẹ nẹ́tò wọ́n sì bẹ́ẹ̀ ọwọ́ kó ń lẹ́mìí pé ọ̀rọ̀ ọlọ́ni ọ̀rọ̀ ọlọ́ni ọ̀rọ̀ ọlọ́ni ọ̀rọ̀ ọlọ́ni lọ́lọ́wọ́ sọ wọn gẹ́bí okú láyé di gẹ́gidi mọ́ ọlọ́ ọwọ́ kó pé pàánì pé ah, wo wọ́n jẹ wọ́n lọ sukú wo ah, torí wọ́n ní ẹsẹ̀ ẹsẹ̀ ìdánwò yọ lọ sukú láàárọ̀ lẹ́sìn ní lọ́lẹ́ mm. lẹ́sìn láàárọ̀ lọ́sẹ̀ wáyé kí ó ní fìlékè fìlékè ọwọ́ tó wù gangan ah. ọmọ bá rí kà ta wúlò kankan láyé yàrá ti ebi ní ẹgbẹ́ ìgbìyànjú òwúlò kankan máyì tó ti di lọ́wọ́ ọlọ́nà lọ yìí lọ́lọ́dẹ yẹ pé tó bẹ́ẹ̀ yẹ pé à ah, ọmọ yóò lọ lé kéwúrí à ah, ọjà bàbá ńlá yà ọfẹ́ jẹ́ wọ́n lẹ́sìn lóun sanwó wẹ́sì yẹ̀wúdí yẹ̀wúdí yẹ̀wúdí sì sẹ́yìn sẹ́yìn sẹ́yìn wọ́n sẹ́yìn pa. nígbà tí a lọ yípo báwọn sùkúù tó yíwa pé lápẹ́tẹ́ tá sọ báwọn ọ̀gá wọn pé a máa tiwa ọ̀ lọ sí wọn sí lẹ́sìn ni o. no extra lesson àwọn bàbá wọn tí wọ́n mú wa sílé kéwù wọ́n ṣe lò sí ibi tí wọ́n gbé mú wa wá ìwé ti kún bẹ̀ pa ó ti lu bẹ̀ pa kéwù náà ni ò sí ń bẹ̀ tí wọ́n fi mú wa ṣùgbọ́n torí pé nàìjíríà tá a wà èdè tá a fi ṣiṣẹ́ ń bẹ̀ náà lè dè òyìnbó láfíríkà máa wá sí sùkú o torí kí bàbá kan fi mú wa o kí wọ́n lè bá wa gbọ́ wáyé wọ́n máa bí ẹ́ náà wọ́n pẹ́sàn kan ọ̀gá sùkú yọ dáhùn ẹjọ́ ńgbà ayé ti rí fẹ́ kàwé ṣéhu lẹ́sìn ní báyìí wà lẹ́sìn lẹ́sìn mìíràn wọ́n ní òsì ọ̀dà náà ẹ̀yin àtàwọn ọmọ tí wọ́n ń ṣe lẹ́sìn ní ìsìn támọ̀wé jù ẹ̀dáhùn támọ̀wé jù náà yín sáà náà mọ̀wé jù yín lọ ah wọ́n ní ọmọ ìta wọn o ẹ̀yin ọ̀dẹ̀ sí lẹ́sìn ní àgbèsílẹ̀ lẹ́yìn ètè ètè lẹ́yìn ìyá jílì ni ah ètè lẹ́yìn hajji àmù ìgbòwó mi ni máa sọ̀rọ̀ kan sí máa pa bí òwe akẹ́ọ̀nà máa sọ̀rọ̀ kan sí òwe ni máa pa ọlọ́gbọ́n sì máa marú ẹ̀ e. hmm. in tí ò yá làmọ́lẹ̀ ti bẹ̀rù kọ́ ọkà jẹ́ òsùnlúùbù dàwíyà ni sísẹ̀mù dáwà ni mo àmọ́ mo fẹ́ nítorí ìdí méjì ìdí àkọ́kọ́ kó jẹ́ pé fúnra ẹ̀yin ńlá ká ilẹ̀ mọ̀ fúnra yín mo fi dáṣọ bò ó táwọn akẹ́kọ̀ọ́ máa gbọ́ ẹ̀kọ́ yé ń gbà míì ẹ̀kọ́ tí ò tí ì kọ́ àkọ́kọ́ á ní ọ lọ tíráì rẹ̀ wá ni lọ tíráì kí ni ìwà àmọ́ pé kò tí ì kọ́ o tó bá dààmú dààmú dààmú tí ò rí ṣe àsìkò tẹ bá fẹ́ láyé kò ní tògbìngbà yẹn tó bẹ̀rù pé ah, ah, òun lọ báyìí ó dí òun lọ báyìí ó dí níwọ̀n àwọn ọ̀rọ̀ wọn lẹ́gbẹ̀gbà tí ó fi wá lọ inú sẹ́mu kọ́yàn lẹ́kọ̀ọ́ ló wà torí bẹ́ẹ̀ mi ní làmọ́lẹ̀ fain yẹn wà lọ ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ́mọ́kọ́dà gẹ́ẹ̀tì ẹ̀ èmi dẹ̀ ti sọ rìsọ́ọ̀tì fẹ́yìn kalẹ̀ mo ti fún mo ti sọ rìsọ́ọ̀tì ẹ̀ ìdánwò gẹ́gẹ́ nìkan sọ ṣùgbọ́n ìsọ́ọ̀tì èmi ò ti sọ kalẹ̀ ẹ lè àtàlẹ̀ gbọ́ yé pé ókè ṣe ti ń jọ lọ́rùn rèé lára ọ̀rọ̀ rẹ̀. kí ni nǹkan náà nǹkan náà ni tó dáa mèremère lójú àwọn èèyàn pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá àrísí tó dáa ó mọ̀ fáìn lójú o àmọ́ àníyàn burúkú ní ọtẹ́lẹ̀ rẹ̀ àbí ọ̀dà àmọ́ níyàn tó gbé wá ọ̀dà àníyàn tó gbé kinní yẹn wá ní báwo ni ẹmú kwani wa musafu yìí àníyàn láti pa kinní yìí mọ́ ńlẹ̀ ló gbé wá nǹkan yẹn dáa ó dáa débi pé nísìn kálukú rìfà síbẹ̀ rìfà síbẹ̀ wípé ara dáadáa tí wọ́n ṣe onìkan báyìí onìkan báyìí ohun tó ń sọ̀rọ̀ yìí òun jàǹfààní nǹkan yẹn òun jàǹfààní nǹkan yẹn èyí ló fi dẹni tó lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ láwùjọ àkíní yẹn dáa àmọ́ ìjọ yẹn tí wọ́n ń fowó ṣe kíní yẹn àwọn èèyàn pọ̀ ń di kíní yìí wọ́n wá wòye pé àndẹ̀bẹ̀ káṣù kùránì ńlẹ̀ a bá bẹ̀ kan tútí yẹn lẹ̀ fẹ́ ní bọ́ọ̀dì kò ní í sí yẹn ń di eléyìí mọ́ àní àti pẹ́ńpẹ́ nìyẹn ìlọ́dẹ̀ wàá fà á ìsọ́ọ̀tì yìí o lọ́wọ́ á fà á ìsọ́ọ̀tì tí o <clears throat> ẹ nǹkan yẹn ó yẹ kó ní rìsọ́ọ̀tì tí wọ́n máa ń rí láyé wọn ò ní o gbogbo àwọn èèyàn tí wọ́n tàn lù táwọn ọ̀mọ̀dí làwọn ń rí rìsọ́ọ̀tì ń tiwọn ọmọ wọn rìsọ́ọ̀tì ọmọ wọn ń dókè ọmọ wọn ń dókè ẹ lè gbúrò ọmọ tí wọ́n bì kankan o. Allahu àníyàn akẹ́lẹ̀ yìí parẹ́ náà fi wa ohun tí àwọn àgbàlagbà sọ fún wa. ẹ máa wà lọ ọdọ ẹ lè sí wa ẹ wá jìnà ẹ mà dọ̀kọ́ lẹ́kọ̀ọ́ I love that bí ẹ máa mú làákà ìsọ̀rọ̀ èyàn ní làágùn pọ̀ ọlọ́mọ kòkó nu ti wá àmín ẹ bá làálàálàálà kódà bẹ́ẹ̀ láǹgì lórí kò ní gbọ́yé yàrọ̀bì ẹ gbogbo ilẹ̀ ti ní ìgbà náà nù àmín àwọn àfa àmọ́ wọn sọ kí nìkan nípa irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ní wàkísí àdáadáalíkà ẹ má hmm. fi yókù wọn ọ̀rọ̀ lọ tọ́wárí hmm. bẹ́ẹ̀ ẹ má dán wò ẹ má sì pẹ̀lú ẹni tó fẹ́ dán wò dán wò wípé ọ̀nà káàbọ̀ náà mi wọ́n fẹ́ gbógun ti ọ̀rọ̀ ọlọ́run ẹ má dán wò wọ́n dán wò èèyàn ní sọ̀síìdì kódà tó ń bá dàrú tó dá nǹkan bò ọlọ́run sì dá nǹkan bò yá tiẹ̀ náà ya ya ya ya ya dáàbòrò náà jẹ. yọba sílẹ̀. yọba sílẹ̀ wa. Hmm. ọlọ́ni ẹ tẹ̀lé. ittabi'u ma unzila ilaykum min rabbikum. bí àti wá bá yín látọ̀dọ̀ mi ọlọ́run tó dà yín ẹ tẹ̀lé. wala tattabi'u min dunihi awliya. ẹ má tẹ̀lé aláṣáájú kan lẹ́yìn ọlọ́run ẹn torí ọjẹ́ ẹ má tẹ̀lé ẹ má tẹ̀lé àmọ́ ọlọ́ni kọ̀lí ilẹ̀. kọ̀lí ilẹ̀ máa tẹ̀lé kẹrún. ọlọ́ni ìgbà tí ọmọ èèyàn mọ̀ wá rántí yóò kéré ìgbà ìrántí yóò pọ̀ ìdí nìyẹn tó sọ. So, kama-joko inu nínú rọmọdánà báyìí fún ìtumọ̀ Quran tó sọ̀dọ̀ dandan. ìjọ jímọ̀ jímọ̀ jímọ̀ jima jima máa jókòó ká máa rán wa létí ọ̀rọ̀ fi ọjọ́ kan lẹ̀ inu ọ̀sẹ̀ lọ sọ̀rọ̀ Ọlọ́run abọ́jọ́ gan tún kì í di ọjọ́ a méjì látago márùn wádi mẹ́fà wákàtí kanu mẹ́fà di méje wákàtí méje kò sì tó bá náà mọ́tò tó ti dé kò lè di méje aha ìjọ kan káfi ṣàfọ̀mọ́ ọ̀sẹ̀ oṣù kan káyẹ ṣàfọ̀mọ́ oṣù mọ́kànlá kọ̀mọ̀tí pọ̀ jù káà lè mórí bọ́m̀bì kọ̀lí ilá náà tẹ̀sẹ̀ kàrò kọ́lọ́n sàánà tí a kó délé tó tafsir بسم الله الرحمن الرحيم التفسير والبيان بدأ الله تعالى هذه سورة المكية بالحروف الأبجدية المقطع كغيرها من السور التي نزلت بمكة لإثبات النبوة والوحي أما فاني أولا بالي جولا بره سورة pẹ̀lú àwọn aráfi alifuba ata sa ní ń pè bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn á gé kò súnmọ́ra wọn a máa da pè lọ́kọ̀ kan ni bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé àwọn súra tí ọlọ́run sọ̀ka yẹn mọ́kà ń tọ́pọ̀ ń bẹ́ nìyẹn ọlọ́run láti fi ìjẹ́ ànábì ọlọ́run ilẹ̀ àti wá àyè rẹ̀. hadha quran kitabun azim ash unzila ilayk ya muhammadu min rabbik sallallahu alayhi wa sallam. kùránà yìí ó tóbi nípò ọlọ́run sì sọ̀kalẹ̀ fún ọ ànábì látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. because ìdílé hidayati wal khair. ìrọ̀ ọlọ́run sì yẹ̀ sí ni pé láti ṣe ìmọ̀nà fún wa àtòrè fún wa. ووصفه بالإنزال للدلالة على عظيم قدره وقدر من أنزل عليه. ọlọ́run wá ròyìn tíra yìí pé ó fi sísọ̀ kalẹ̀ ròyìn ẹ̀ wípé a sọ ọ́ kalẹ̀ a sọ ọ́ kalẹ̀ ká lè mọ rírì títóbi kùránì gangan kó kéé ó sọ ni kì í ṣe ti ń ronú sọ ó sọ ni àti títóbi ẹni a sọ ọ́ fún ẹni a kùránì lé lọ́wọ́ ká lè pàtàkì ẹ̀ ọlọ́run wa sọ wípé. wala yakum fi sọ́dìrìk bẹ́ẹ̀kún mìnàlẹ̀ ìzárí bẹ́ẹ̀. wa tablighihi linnas. ní kò yẹ kí ìfipẹ́pẹ́ wà lọ́kàn rẹ nípa bá ṣe sọ̀kalẹ̀ fún ọ kò sí yẹ kó láti máa fi jíṣẹ́ fáwọn èèyàn ẹni pé kò sọ tiẹ̀ ní tiẹ̀ ní kò sọ fáwọn èèyàn nígbà ọ̀dọ̀ zikira kọ́ máa fi kìlọ̀ báwọn ẹni tó bá ní tí ó máa fi fún wọn tó sì máa أن كل نبي ومسلم يلقى عادة إيذاء ومقاومة لدعوته wọ́n ní tó gbójú hàn ní pé gbogbo ànábì ọlọ́run àti gbogbo ń bá fẹ́ tó nǹkan ṣe láyé ẹ máa gbọ́ o gbogbo ànábì ọlọ́run àti gbogbo ń bá fẹ́ tó nǹkan ṣe láyé yẹ́lìkọ̀ àdàtàn ìdáhà hmm. wàmọ̀kọ̀ wàmà ìdáwàtì yìí wọ́n pàdé ìnira àádàtà ó ti dìde sí ayé wàmùkọ̀ wàmà yọ pàdé pé ò ní lọ àníjẹ́ ṣe mo ya gbé súnà ayé nìyẹn táyé fi tẹnu mọ́sẹ̀lẹ̀ báwọn gbogbo ọjọ́ sẹ́nì kọ̀ọ̀kan bá ti dìde pé ẹ fẹ́ tún nǹkan sí láyé lè máa rí àwọn kò o lójú ọ̀nà tọ́lọ́run bí ṣe máa rí nìyẹn ẹni bá ń ṣe dáwà òdodo ọ̀rọ̀ tiẹ̀ lókù tí wọ́n fi ṣàìsàn orú wọ́n máa pé mítìnì wọ́n máa pé ṣúrúṣú ẹ̀kọ́ fẹ́ kí àwọn èèyàn ó ṣe dáadáa bẹ́ẹ̀ náà ni bọ́jẹ́ ayé lẹ́fẹ́ tún ṣe bẹ́ẹ̀fẹ́ táyé ṣe náà wàhálà ni ọ̀rọ̀ ọmọ ànábì ádámà tẹ́ẹ̀fẹ́ ṣoore fún bí ajá tàkùté gbé ni ọ̀rọ̀ wọn tàkùté tó bá gbé ajá ẹ wá fẹ́ tú ajá sílẹ̀ ah. bẹ́ẹ̀ bá múra ìpọ́n bò yín yóò bù yín jẹ nù torí pé yóò rò pẹ́yìn lẹ́bi tàkùté gbé òun àbẹ́yìn gẹ̀yìn tàkùté tó ń bẹ̀lẹ̀ rẹ̀ ẹ̀yin ló dìlé yín tọ́mọ kí ẹsẹ̀ ń bóǹtú bóǹtú kọ́ra dẹ́sẹ̀ ẹlẹ̀ fún yín rárá o yóò hàn yín mọ́ yín ni àmọ́ tẹ́sẹ̀ ni pé ẹ lọ wájú ẹlẹ́múlaga <laughs> ẹ kọ́kọ́ fi tẹ̀lẹ́rùn mọ́lẹ̀ báyìí ẹnìkan máa tún àkùtẹ́ ẹsẹ̀ rẹ̀ ẹ kọ́kọ́ fi tẹ̀lẹ́rùn mọ́lẹ̀ yóò máa pariwo ń bẹ̀ áwò áwò áwò áwò ẹ máa tún àkùtẹ́ ẹ bá tún tán tẹ̀wé gbogbo bẹ́ẹ̀ yóò máa sì lanka lanka lanka lanka yóò máa wòye lẹ́yìn yóò máa wòye lẹ́yìn yóò ti wòye lẹ́yìn yẹ ọlọ́ọ̀lọ́mọ ah bẹ́ẹ̀ yà ni pé ah àsọfẹ́ ni òun ò sì máa ó bẹ́ẹ̀ ọlọ́run yọ̀ lọ́ọ̀ rẹ onígbẹ̀gbẹ́ náà kò ní àmọ́ tí ń rò àmọ́ bọ̀rọ̀ ayé bọ̀rọ̀ ayé ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ wọn ògbójúbọ̀rọ̀ pẹ́fẹ́ sí dáadáa fún abáyì fọ́ọ̀sì lẹ́ẹ̀ fi ṣe fún wọn wọ́n lé àṣẹ tá ká máa lórí mi tán máa kọ́ ká máa kọ́ ní pẹ́ fún yín o. Hmm. nígbà múrítàlá hmm. tọ́lọ̀ bá ní kẹ́ tọ́bákì nàìjíríà di ìlú òyìnbó ó di mọ́kà kò ní Saudi sẹ́rù wọn lẹ́yẹ ká tó pa ah, ah, ká ní wọ́n báyẹ́ pé wá ti ẹ̀kú lé ni tábà wá kú rẹ̀ kí pé àbíyàn pọ́ìnsì ẹ̀ ni àbíyàn fún ní nǹkan jẹ ni àbíyàn sa sí ni ọ̀tọ̀ ìbọn náà fi pa ẹni tí ń táyé ṣe ara àbò lọ́wọ́ pa ó. ara lè náà ni. ara àbò lọ́pàá mú ìtàlá. ara yé náà ni. ara ìlú ẹ̀ náà ni. nàìjíríà náà kọ́ pa tọ́ ẹ sì wọ́n gbà náà gbogbo ẹni tọmọ tẹ́ẹ̀ tí ìgbàjú ń gbà yẹ tẹ́ẹ̀ tí ìgbàjú ń gbà yẹ tẹ́ẹ̀ bá ti gbájú ẹ̀ bá gbọ́n táwọn iye dáadáa ah. gbogbo nǹkan ni múrítàlá ń gbà náà ẹran múrítàlá abọ́ múrítàlá káà múrítàlá gbogbo nǹkan ní wọlé ní gbogbo ẹ̀dí rẹ lórí rẹ butu ah. oṣù mẹ́fà yẹn bí àlìjẹ́ náà láwà. adìyẹ báyà ah, wọlọ́run adẹ̀mútàlá ó sì lè pa wọ́n pàdánù ní wọ́n pàdánù ní ẹni ó pa kó pa ẹni ó pa kó pa òun nìkan òun kọ́ da pa òun kọ́ da pa àfọwọ́sowọ́ ni iṣẹ́ iṣẹ́ bú ò ṣe dá se àjọmà àjọmà ọlọ́run sì mà wọ́n tó pa ìbẹ́nu wọn tí ò ṣe kà Hmm, tí ò sí kà ẹnu ọlẹ́yìí kà á ẹni tẹ́ káyàn fún náà lẹ́ ń káyàn wájú ẹ ẹn tí ẹ pè ń bẹ́ẹ̀ òun wájú ẹ ti ń káyàn ká pé ah, ẹ̀sà àtẹ̀yìn náà. nọ́mbà fọ́ lẹ́wà. àmọ́ sọ́lọ́hún ò mọ̀ wọ́n. ara yìí nà tún mi pé bí ajá tàkùté gbé ni wọ́n ẹlẹ́múlagà la fi mú lọ́rùn mọ́lẹ̀ ọjáde láì kó kankan jàjáde ń lọ nítorá lọ jímọ̀ àwọn àwọn tó fún rẹ̀ ń gbà mí fún rẹ̀ máa àwọn tó gbà mí ah, gbogbo gọ́ọ̀fúnra rẹ̀ náà ni gbogbo sẹ́sì náà bá náà ṣe ń ṣe nìyẹn gbogbo sẹ́sì wà náà gọ́ọ̀fúnra bẹ̀rẹ̀ náà máa ń gun mọ́sínì tó gun mọ́sínì láàrin èèyàn ìkẹsẹ̀ sango sango eh. lọ́wà ó ti gun mọ́sínì dé sango fún ẹ̀ lógún gbègbè gbé ogun mọ́ sí ní fúnra ẹ̀ gọ́fúnà ní àmì kan wá rí pé à ah, ah, ọ̀gá ló wọ́n yàwó ní títí pẹ̀lú bàbá bẹ́sẹ̀ ọmọbìnrin bẹ́sẹ̀ pẹ̀lú wọn òun ti gbé lọ sí nílọ gbà gọ́fúnà nù gọ́fúnà gọ́fúnà gọ́fúnà gọ́fúnà sọ ah, nígbà tó rí ti rí báyìí nígbà yẹ àwọn náà ń ṣe bẹ́ẹ̀ ìbá kó gidi gan kú rẹ̀ lọ́yìn bí kàá èso mọ́ ọ̀rọ̀ nù báwa náà ọmọ tí ẹbẹ́ kọ́ lọ lé kéwú kó sì lọ lé ìwé kó fi jẹ́yàn láyé ojúbọ̀rọ̀ kẹ́ mọ̀ ìfẹ́ máa ṣeré ìfẹ́ máa wo bọ́ọ̀lù ìfẹ́ máa gbá bọ́ọ̀lù ni ẹ wà ná tara rẹ̀ ó bẹ́ à ṣẹfẹ́ pa ní kó ń pa ọ́ mo fẹ́ lórí bú ara rẹ̀ dànù ní. kò lè bá yé náà ni. gbogbo nǹkan wá bá ń lọ gbogbo nǹkan ní bá ń lọ. wasududan wa iradan an risalatihi. وما على الداعية إلا الصبر والمثابرة ومتابعة الطريق wọ́n nínú tí dáyé pàdé olùgbòsọ́lọ̀ ọjọ́ ìlọ́ pàdé ní ṣòbúrú dá iná dínà mọ́ ni dínà mọ́ pé ẹmẹ́jọ lọ ní ìrọ́dà ìmá sẹ́rẹ̀ àwọn èèyàn kúrò lọ́dọ̀ rẹ̀ lẹ́gbọ́ àwọn ìsà gbogbo tí wọ́n ń jẹ́sẹ́ ọmọ tó sọ míì tó bá rí bẹ́ẹ̀ yọmọ àlàdá àyà ilà sàbùrù ẹ máa ń pè yàn sí jọ́nà ọlọ́run ẹ fẹ́ tó nǹkan ṣe ntọ́kan ni sùúrù o ó nílé sùúrù àti máa bá a lọ ìdúnnímọ́kì ní ìyẹmọ́jọ oṣù ẹ máa bá tiẹ̀ lọ mọ́wọ́ nìkan mọ́wọ́ tó ti ń yàn ọ́ mọ́wọ́ sì ti ń bú ẹ fèsì wájú ẹ ọlọ́run Qala Allahu ta'ala fasbir kama sabara ulul azmi minar rusul. Ọlọ́run ní ṣe sùúrù wa nábì. Báwọn tí a jẹ́ ulul azmi ṣe sùúrù ní àwọn òjíṣẹ́ ṣe sùúrù bẹ́ẹ̀. Lihada kana al-muradu min hadha an-nahy shaddu al-'azima wal-ijtihad fi muqawamati saab wa tahammul ash-shada'id lima 'inda Allah ala dhalik min wa'di bil-khayr wal-fadl. Wọ́n ìrúgbàtàságbà èrò ń bí ó ní wípé dídí àníyàn lè ìyẹ̀jú wa kájí ó nípọn ká sì múra láti borí sàá gbogbo tí bá jẹ́ sòro ká múra àti borí ẹ̀ tábà ti lè nẹ́mí yẹn tá a sì ní tahamul sadaid gbígbé fífara dà àwọn àlekòkò tí bá ń kojú wa ká fara dà á má jẹ́ lè sèyẹn kámọ̀ retí látọ̀dọ̀ ọlọ́run àdéhùn rí tó ṣe fún wa àtọ́lá tó ṣe fún wa yóò ṣẹlẹ̀ sí wa tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí a pàdé àdéhùn ọlọ́run àmín lórí dáadáa àmín àsọ pí tí ọ̀rọ̀ ní wípé gbogbo ohun tí ó bá dáa láyé ìmọ̀ níṣẹ́ nú ìsìnmọ́ nídìí àfaradà gbogbo àtàbà ń bẹ lórí kankan tí ń rí bákan lọ́wọ́ ẹja ṣàfaradà kásìmọ̀ bẹ̀ lọ́hùn ń gbà padà di iyì fún wa a sì máa ní kíníkà lẹ́mìí kí àfaradà kó lè bá àrọ̀rùn àti ṣe fún wa ká máa ní kọ́ ìdà kan lẹ́mìí kí a lè máa lè ṣe àfaradà lórí ibi tí wọ́n fẹ́ ṣàfaradà lé lórí kí nìkan náà ní ká máa yè mọ̀ pé gbogbo ohun tí ó bá dáa láyé ìmọ̀ ní wàhálà nù láyé yóò nẹ̀pọ̀ ọlọ́yọ́nù ẹ bá ti ní ìhùn lẹ́mìí kò ní jésù yí pé àti pé bó ṣe dáa tó ní wàhálà lórí ẹ̀kọ́ ni máa forí tì lórí iṣẹ́ ni máa forí tì lórí ẹ̀sìn ni máa forí tì bó bá yá ọkọ̀nà bá gba ìròyìn rẹ lórí ẹ̀ àmọ́ òṣèlú lọ́sọ́ẹ́sọ́ẹ́ ó ti sọ́ ó ti sọ́ ìyẹn tọ̀ fáwọn adájọ́ mọ́ Yorùbá àìláfaradà ó ti sú ọ ó ti sú nǹkan ntí máa jẹ́ tètè rọ́nà tètè sú ọmọ Yorùbá ni pé Yorùbá gbà pé ntí ò tí ì dáhùn àǹkan ní bẹ̀ lábẹ́ rẹ̀ ọ̀yẹ́ ọ̀yẹ́ kò mọ̀ sí pé súnà ayé ni pé tí nǹkan bá fẹ́ dá ìmọ̀ yìí tíkẹ́tíkẹ́ kò mọ̀ bẹ́ẹ̀ ah, ah, àjẹ́ náà lọ́wọ́ àjẹ́ náà lọ́wọ́ sí lọ́gbàá tó bá àwọn lórí rẹ̀ ah, àjẹ́kọ̀ọ́ àfi ọ̀sọ́ta àfi ọ̀sọ́ta. àmọ́ ìwọ mọ́ jọ tààrà rẹ̀ pápápá o ti bínú o ti sáré bò mẹ́ wọ́n ní lórí ah, wọ́n tọ́jú bọ̀ ni wọ́n tọ́jú bọ̀ ni ta ló tọ́jú lórí náà náà ni òun fa àfàkù ẹ ẹ dúró yóò yóò padà o ẹ akáyà mi. وكم من قرية أهلكناها فجاء بأسنا فجاءها بأسنا بياتا أو هم قائلون طيب. ọlọ́run ní wàkàmẹ́ nkọ́rìyà tí alakina ha fàjà ha bá sùnà bàyàtà ahùn kọ̀hìlón ọlọ́run láì àìmọye ìlú àìmọye orílẹ̀-èdè ahalakina ha tá parẹ́ فجاء باسنا بياتا ìyà wa ọlọ́run wa bá bàyátá lọ́sàn gangan àwọn kọ́ ìlú bàyátá lóru jàre bàyátá àsìkò tí wọ́n ń sùn lọ́wọ́ lọ́wọ́ bá wọn àwọn kọ́ ìlú náà àbí ọ̀sán gangan tí wọ́n ń sunrun pẹ̀lú là lọ́wọ́. akramakumullah. àìmọye ìhun àwọn tó yí bẹ́ẹ̀ kí ni ti bẹ lábẹ́ àgbẹ̀yé yìí ni wípé àsìkò tẹ́jà ti sọ kanu, gbogbo ara ní máa ba ẹ̀ lóru àwọn kan bẹ àsìkò nìyá dé hmm. ìyá dé ọlọ́mọ sọ yàkàlẹ̀ ilé lórí ìgbà kankan. àmín àmín. abíọ̀sán gàgà tí a ń sunka ìlú là lọ́wọ́ ẹnìkan ò ní sunka ìlú là ẹni ọkàn ìbába rẹ̀ ní sunka ìlú là. Ah. ọmọ wa tó bá lọ sí Saudi kó tó mọ aláyọ̀ pẹ́. kó tó mọ aláyọ̀ pẹ́. káàsà. torí púláàsì ọlọ́kà ìlú là. wà fẹ́ kọ́ wọ́n wọ́n wọ́n lọ́ọ́ di ọ́n ta lọ sí bọ́ọ̀bá sùn lọ fẹ̀gbẹ́ yé rẹ̀ ẹ̀lú là lórí ọ̀sán irun ọ̀sán láàrin aago méjìlá sí aago kan aago méjì ní a máa ń sùn ìlú aláṣẹ pajúdé iṣẹ́ báyìí nàìjíríà nìkan ló wà káàsà nàìjíríà ó lu ọ̀sán pátá wọ́n tún mú òru pátá extra ìyájí bí ẹni wakọ̀ wakọ̀ wakọ̀ lọ́sàn-án ó tó dọ̀rú kò tó sùn ẹwà lásìlẹ̀ ti ń ṣẹlẹ̀ mọ́júmọ́ yóò wà kọ̀ torí olè tó fẹ́ gà èpò tó fẹ́ jí tó kó náà ní wọ́n ti sọ ibi tí ń kẹrù lọ ẹkùn ó sì ní ẹgbẹ́ fẹ́ máa lò gbàgbà bí sí ọkọ̀ ọjọba àbọ́kọ̀ kọ́mpìnì ọbẹ̀ bí ṣiṣẹ́ tara tiẹ̀ ọ̀sẹ̀ kan tí a bù fún pé ní ó fi lọ tí ó fi bọ̀ ọfẹ́ fi jọ́ mẹ́ta pé nìyẹn ká yọ sẹ̀ náà rìn ọ̀ndẹ̀rù jọba alẹ̀ akó ti ara rẹ̀ lọ́ọ̀lú tí ó ń lọ yóò gbé rẹ̀ tako yóò mú wá sáré bọ̀ kó lè bá mítọ̀ bàṣìkò tí wọ́n fún léṣẹ́ kàn hmm. á ní rí náà ah kò ní sùn ojú rẹ̀ ó ti máa tan dímù kò ní sùn nígbò òyìnbó ń darí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń fa ní overtime àbí wọ́n máa ń pè gbà náà pé ẹ lọ ẹ ti ṣiṣẹ́ fún iye ọjọ́ báyìí ẹ lọ sinmi tàbí ẹ ṣiṣẹ́ fún iye àsìkò báyìí ẹ sinmi dúdú ọ̀sọ̀ pé ẹ máa ṣiṣẹ́ lásìkò ń sẹ́fún lówó rẹ̀ àá ó gbowó rẹ̀ wọ́n tó wá ṣiṣẹ́ àsìkò yẹn ó tún gbogbo ẹ̀ ìró wá rí pé à àwọn ilé yóò ní ìdí sí mi wọ́n bá bẹ̀rẹ̀ kọ́kọ́ bá táìmù ńlẹ̀ torí ọlọ́run níta bẹ́ẹ̀ ni pé yorùbá ọ̀ráyè ka ìlú là lílo gbogbo ẹ̀pọ̀ ni àwọn tí máa ń sọ ìlú là àwọn tó kàn wọ́n balẹ̀ ni dé yásìkò tí wọ́n fọkàn balẹ̀ yìí pẹ̀lú àfọ́fà tí wọ́n ti fà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyálọ́wọ́ àdí lásìkò yẹn. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين fama kanada wàhún wọn ò láriwo míì tí wọ́n máa pa ìdíjà àwọn bá sùnà ń gbàtí yàrá bá dé wá bá wọn ju wípé kọ́mọ̀ sọ pé iná kò náà bọ́ lé mi anáwà gbà pé alábòsí làwọn gédégbé nígbà yà bá dé balábòsí ìmọ̀ jẹ́wọ́ jẹ́wọ́ lẹ́rọ̀ ẹ̀ka yà mí. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين عاقبة الكفر في الآخرة والإساب الدقيق على الأعمال àyà yìí àkọlé ẹnu ìgangan kèfèrí njálìkì àmọ́ àti ìsáàbù tó wẹ́ lórí iṣẹ́ finifini wọn wù iṣẹ́ ẹ̀dá ọlọ́run o jáwọ́ rírọ járí ìsáàbù ọ̀rùn gbà torí àkọọ́lẹ̀ sọ pé àwọn ẹ̀dá kan gba ìṣirò rọrùn tí wọ́n ṣe ìṣirò sẹ́ wọn lódidi lódidi tí wọ́n ní yẹ̀wò fínífíní ọlọ́run kà á mọ́nú wọn àmín irun rẹ̀ dà iye ọdún mẹ́lò ṣe láyé iye ọdún báyìí ló ṣe láyé gbogbo ohun tó kí ń dàdà lódìdí sẹ́ni ẹgbà wọlé àwẹ̀ tó gbàdà níjó ti bàlágà tó ti ń gbàwẹ̀ ọdún mẹ́lò ni iye báyìí ni sẹ́ni ẹgbà wọlé hmm. ìsáàbù tọrọrùn nìyẹn tí a ń bèèrè tọ́bọ̀ la ilaha illallah pé ọbọ̀ lága ń jọ báyìí ẹ wá yẹ ẹ̀rùn ọjọ́ ń wò ìjọ kejì rẹ̀ ìjọ kẹta rẹ̀ gbogbo ọ̀sẹ̀ yẹn gbogbo oṣù yẹn àhà ọ̀sẹ̀ náà tó lè rúlà àbáwá ìgán ṣùgbọ́n wọn ṣe olóore ká wà téèyàn bá ṣe tí ó sọ ìṣúrò ẹ̀ dáadáa báwọn wúrẹ̀ láwá sí gbogbo ẹ̀ láwá sí ìgbò lẹ́ ń lọ alẹ́ tafsir tí yẹn ń se mbẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ìní ọlọ́run ọlọ́run ni ó mọ̀ ọmọ sọ fún màlàíkà pé ẹ má tu ẹ má tu ẹ gbà wọlé kódà kọ́lẹ̀ ká sọ wípé màlàíkà tọ́lọ́ yàn ti wá tí ń ṣọ́wa lọ́sàn lóru tí ogun táǹsì ti ń bẹ́ sọ́wọ́ wọn ọlọ́dọ̀ pàṣẹ fún àmàlẹ́kà ń pé kí àmàlẹ́kà ó gbàgbé akbar torí ní ọlọ́fẹ́ máa sọ fún wa yìí pé ẹ gbàgbé wọn ò ní rántí ẹni mọ́ yẹn dó tí nǹkan ò o gbogbo owó iṣẹ́ rẹ̀ sì ti ń bẹ lọ́rùn kálukú amọ̀lẹ́kà wà lẹ́lẹ́rìí pé kódà ní bàbá yìí ní bàbá yìí ṣùgbọ́n amọ̀lẹ́kà òun ní mọ̀ kankan ń pa rẹ̀ mọ́ ìsáàbà yẹ síra nìyẹn ìṣirò tó rọrùn lọ́rùn wá o pàpà jùlọ ọ̀tá àti ẹ̀dẹ́ ní ayé tá a dé yìí ayé ayé ayé ayé kan ayé gbogbo tí a ń sọ pé ọmọ sọ yìí kan gbọ̀ngbà ní ti ń ṣẹlẹ̀ ọwọ́ ìhòòhò obìnrin tí wọ́n ní kẹgùngbà ní ó dé ó jẹ́ àmà pé ó ti ń dé ah èrò obìnrin ó ti á pò wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ báyìí ah ẹlẹ́bàníkà ńlẹ̀ o amina abẹ́yẹ̀ èèyàn abẹ́yẹ̀ orí mi àrí àrí àrí gbójúsá ìgbà wọn kọ́ alẹ́kọ̀ọ́ rìn àsásìkò tí wọ́n kọ́ wa kò tí ì tó nílò rẹ̀ àrẹ́sìn ló tó dé débi abáfẹ́ máa gbẹ́sẹ̀ ní ká máa wò ó ọ̀pọ̀ òṣèwò òṣèwò mọ̀ báyìí ó ti pọ̀ jù anábìlẹ́bì ah, ah, ah. òní ní ti jùmọ́ sallallahu alayhi wa sallam ó ti sẹ́ o wọ́n ní mara rárára ní orí kọ̀ǹdísà tọkùnrin gan ò lè jáde bẹ́ẹ̀ ọkùnrin gan tó bá pé lórí ọlọ́ni falọ́nà sí aláàna lẹ́dínà orísìlá ilẹ̀yìn wọ́lànà sí aláàna lẹ́mọ̀rísẹ́lẹ̀ falọ́nà sí aláàna lẹ́dínà orísìlá ilẹ̀yìn wọ́lànà sí aláàna lẹ́mọ̀rísẹ́lẹ̀ ọlọ́ni dájúdájú á bí wọ́n léèrè àwọn èèyàn sídájẹ́ fún yín sẹ́ gbà á wọ́lá náà sí alánàlẹ́ mọ́rísẹ́lì á sì bí gbogbo àwọn èèyàn tí wọ́n ránṣẹ́ náà fún sẹ́ jíṣẹ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run ó bí wọn àwọn ànábì ọlọ́run ọlọ́run ó bí wọn gbogbo mọ̀lẹ́kà tẹ́lẹ̀ ránṣẹ́ yóò bí wọn fún sẹ́ jíṣẹ́ sẹ́ jíṣẹ́ tẹ́ bá bọ́dà bákan náà ẹnìkọ̀ọ̀kan wa náà tọ́wọ́n ń gbéṣẹ́ lé lọ́wọ́ Mm. ká mọ̀ pé wọ́n bí wa o ara sẹ́ bàbá lọmọ ẹ o ọmọ tó o bí á bí ọ bó o ṣe tọ́ o aya tó o ní bó o lọ ṣe darí aya náà á bí ọ o ọ̀gá ilé iṣẹ́ ọ̀gá sùkú ọ̀gá ilé kéwù ìwẹ̀ tí ẹ bá ń darí láyé á bí yín á sì bá ń tẹ́ darí pé bó o ní ọ ṣe darí yín kọ́lọ̀n jẹ́ arábọ̀ rí jẹ́ o àmín فلنقصن عليهم بعلم وما كنا غائبين ọlọ́run ní a sọ ìtàn fún yín a sọ ìtàn fún wọn bèèrè límẹ́ ìtàn tí ò ní ẹja ń bá kàn nú ẹgbẹ́ orí gẹ́lẹ́gẹ́lẹ́ nìyẹn wàmákù náà gá ibi na nígbàtí kẹkẹ ọ̀sẹ̀ yìí ara ọlọ́run àti yìí máa sọ kẹkẹ ọ̀sẹ̀ yìí wà gbogbo ẹ̀ lámọ́ ní ṣúṣe skú bọ́bẹ̀ ṣe bù ọlọ́run gbogbo ẹ̀ òun sọ ọlọ́run já náà nítàn rí. àmín. wal فمن ثقلت موازينه فأولئك هم المفلحون والوزن يومئذ أكو سكيل، tí wọ́n fi wọn sẹ́ ìdánjọ́ yẹn òdodo ní scale náà òdodo ní síkè yẹn kò ní ṣàbòsí pé sí kèésì ń bẹ àbí òsì à ń bẹ o wọ́n wọ́n sẹ́ ẹ̀dá o ẹ máa wá gbọ́ o fàmà ń takò láti máa wá sí inú ẹnikẹ́ni tí ó sùn àṣẹ rẹ̀ bá tẹ̀wọ̀n. fọ́ùlà ìkàhùnmọ́ ìlmọ̀fúnlẹ̀ àwọn ilẹ̀ ni tó jèrè àwọn ilẹ̀ ni tó jèrè ọlọ́run o já jèrè àmín ọlọ́run já jèrè ìjọyàn àmín tó bá wọn sọ ẹ̀dá ẹ̀dá káyà sókè kìí dẹ̀ ti gbé àwọn òkúdórógbó kìí gbé bóyá iṣẹ́ kan tí ó ìgbà tí wọ́n wọ́n sẹ́ kò tó nǹkan àmásìkò tá a fi dúró lọ́pọ̀ gbogbo sẹ́ẹ̀dá pátá àwọn ọmọ tafsiri ní lápèjúwe kí nǹkan bẹ̀rẹ̀ láago mẹ́jọ kó sì parí láago méjìlá gbogbo ojú ìrìnsẹ̀ wa nìyẹn ní ọ̀dọ̀ tọlọ́hun o àmọ́ lọ́dọ̀ àwa tí wọ́n wọ́n sẹ́ rẹ̀ ká tó ráyè wọn ká tó ti ẹ̀rọjú àwọn sẹ́ rárá wọ́n fún kálukú lẹ̀ bàìmọye ọdún tí kálukú ọmọ wa bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ káàkiri gbogbo àwọn anábẹ́wọ́n yálọ̀ mọ́ bá bí kò da kí àwọn ti ẹ̀mọ́ tó bá wọ̀n tí yà bá jùyà lọ ìyá máa fi yà béèrè yà wọ́n fi kẹjọ ọlọ́run amina amina ẹni má jù sí demand tí wọ́n jọ nàró tí wọ́n jẹ́ kó jókòó kò lè bẹ̀rẹ̀ apátó apá sí èso ni ilẹ̀ ẹlẹ̀ kìkì ìgbẹ́ ni ètò láti ètò síbẹ̀ ẹwọ́ ìgbò lọ́wà yóò máa ti bẹ̀ béèrè ẹ̀wọ̀n ìkẹ́jẹ̀ ìdábọ́jẹ́ ẹ̀wọ̀n náà ni kó tiẹ̀ máa lé ẹ̀wọ̀n ń jàre ah nígbà tó tó ẹ̀ pé tí ó bá dá yóò pé ah náà torí ọmọ ènìyàn mi ọ́ làágùn oògùn mú dé kókósẹ̀ ọ́ làágùn yóò mú oògùn yóò mú dọ́rùn oògùn kò dẹ̀ sí kú mọ́ ẹ̀rí ẹni sẹ́ rẹ̀ bá wá tẹ̀wọ̀n tí wọ́n bá kéde kò dẹ̀ sí pé èèyàn jọmọ àlìjánná òun lọ́wọ́ á àbáwọn tí bẹlẹ́gbẹ̀ẹ́ náà dàgbọ́ rárá o gbogbo ayé pátá ni ọgbọ́ lẹ́ẹ̀kan náà. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا ọlọ́run sí wá bẹ́ẹ̀ ẹ má bọ̀ tó gbàwé tí òsàn wá tọ́tẹ̀wọ̀n òun náà ó rí ìsọ̀rí iṣẹ́ rẹ̀ lọ́tẹ̀wọ̀n yìí o yóò mọ̀ wá fi dùnú bẹ́ẹ̀ lọ́ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ nítorí pé bá a sì kalẹ̀ yìí bá a sì jókòó yìí nínú agbára ọlọ́run ọba àlekè ọlá tẹ́ pé kò sí tí ò lè ṣe ni pé ṣé bá ń pàdé gbọ́tẹ́ sírì yìí tá ń pàdé mọ́sálásí kírun yẹn tá ń gbóná kan pàdé ń bitọ́ lọ́run yẹn iyejú wa ńlá rírà pọ̀ jálìkì àmọ́ o àmín yóò sàkúwà tásùn àrí mi máa yíra wa o àmín tó mẹ́bí o tó mọ́ rẹ̀ o ètò ọlọ́run ni o débi pé a máa mọ̀ pé a bàbá òkè ọ̀fà ti lọ wọ́n ti páàsì wọn àmín sì ti lọ alọ́run ti lọ àmín ìdáhùn lọ àmín àbá ó ti lọ alámọ̀dá ti ṣe ni ó ti lọ èmi náà ṣe ni mo ti jáde lẹ́rọ̀ alókèsè nínú pé àhà ah, sí bàbá àgbàdá lágbé ló ti lọ yìí ọlọ́pàá sí nínú ọ̀nà pé bọ́lá máa lọ bàbá alákọ̀ọ́sẹ̀ rẹ ẹ̀yìn náà máa lọ kò jẹ̀má lẹ́ àbúlásánà ẹ̀yìn náà máa lọ kò jẹ̀má lẹ́yìn bí ẹ máa lọ jẹ̀má wájú ẹ máa lọ jẹ̀má òkè jẹ̀má ẹ̀gbẹ́ máa lọ. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان الرحمن ألحقنا ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل مرئ بما كسب رهين ناس القرآن لو تنتظر يوم ناس سورة نيان كانوا آري ara dùn tí ń bẹ lálìjẹ́nà nìyẹn wọn ò ní gbé ara lẹ awúsá wá bá àwọn ará àbàdà lálìjẹ́nà rárá o tàbí awúsá náà ní ayọ́jọ́ báyìí lókù ọ̀tàn ṣùgbọ́n wọ́n jókòó tí wọ́n lé awúsá tí wọ́n lé tí wọ́n àwọn náà lọ́wọ́ ṣètò wọn pọ̀ kó lè bá àládùn gbogbo téèyàn bá ti rẹ̀ ń bẹ̀ adùn yẹn ò ìrìn àjò ló fi jẹ́ kíkẹ́ kan ìyà ìyẹn lówó ní àjò kò wá lè máa rí mò láàrin àwọn ẹbí arákèé méjì nàìjíríà ni ọ̀dá tẹ́wọ̀n nàìjíríà kẹ́yìn òdi ìyà ni ń jẹ ń bẹ̀ bọ́ olówó kò ń bẹ̀ hmm. a máa wa ti lọ yẹn wọ̀yán kàlíbù ìlà áàlì yìí mọ̀sùrù rọ̀ àwọn ọmọ wa dúró lọ báwo èèyàn ọgbẹ́ mi náà ti bọ́m̀bẹ̀ mọ́ bọ́m̀bẹ̀ mọ́ bọ́m̀bẹ̀ wọ́n ti báàsì ní ẹ̀rọ ìgbà tó máa ń lọ sí mọ́kà wọ́n ah. lọ sí mọ́kà sáà ni pé wọ́n pàṣẹ wọ́n bọ́dùn wọn wọ́n bọ́dùn wọn wọ́n yẹ̀rù lálùkó wò ẹ̀yin náà máa lọ ẹ̀yin náà máa lọ ewu inú sẹ́nu máa dùn ah, bẹ́ẹ̀ lálẹ́ kí á mọ̀ lọ́wọ́ ju bẹ́ẹ̀ lọ o ah. kò ní torí òníjọ lẹ́yìn ọ̀fìnrin lọ pé ha mo bọ́ ń bẹ̀ mo bọ́ ń bẹ̀ mo bọ́ ń bẹ̀ níbi ọlọ́run wá pọ́n alukurani léde jọ̀mọ́ sẹ́rí bá ṣe bá ṣe bá ṣe dunnú lọ́hùn tá a dunnú tá a jára mọ́ tá a tínú wa dùn tí ò ní ẹgbẹ̀rún nígbà araba tó wọn balẹ̀ tán náà máa tún wò káàkiri pé ah, bá mi dà màmá mi dà gbogbo ọmọ tó bá wá ka alukurani nínú àǹfààní tọ́lọ́wọ́ wà fúnru wọn ni pé ẹnu mímọ́ wà bọ́sí lọ́kàn pé àbíkọ́ rántí láyé pé àdìsá náà fi sọ ìdodo ni pé mo lè gba bàbá mi lẹ̀ mo lè gbà yá mi sílẹ̀ yá àdìde fún yàn lẹ́ẹ̀kan náà ńlọ bí wọ́n ti yọ̀ǹda fún lẹ́ẹ̀kan wọ́n ní kí ló dé òní òun orí bàbá àwọn ni nítorí pé àìrí bàbá rẹ̀ yẹn ó jẹ́ ọmọ bí bàbá àwọn ò tí ì paasi nìyẹn bàbá ò ní lọ bòmíì wọn ní pé bàbá ń lọ bòmíì ọ̀dọ̀ ọmọ ẹ̀ náà ń gbé wa. bàbá tí ọ̀rọ̀ mọ ọmọ òtí ìyá gba páàsì ni o wọn ní gbé ọmọ ń lọ bòmíì ọ̀dọ̀ bàbá náà ó gbé wa. wọn ò ní gbọ́kọ́ lọ bòmíì ọ̀dọ̀ aya rẹ̀ wó gbé wa wọn gbá ya lọ bòmíì ọ̀dọ̀ ọkọ rẹ̀ náà ó gbé lọ. yá àbó de pé bàbá mi dà ọlọ́run sàdéhùn fún alẹ́ nu ànábì rẹ̀ wípé ni o pé ọlọ́run sì ní ẹlọ́ba bàbá rẹ ti lọ́nu náà ẹlọ́ba mú wá mo sì mú jáde ṣé bàbá rẹ ló pè bá ọ̀nà ọmọ ẹ lọ kájú pé ẹni tí bàbá rẹ náà ti ìbòde ní yóò pé bàbá ẹ máa lẹ́mọ̀ lọ́wọ́ ọkùn màmá mi anábìlẹ̀ lọ́wọ́ sì yọ̀ǹda fún ọmọ bẹ́ẹ̀ ara àwọn tí ó sì pẹ̀ náà ni wọ́n pè é anabi kọ́kọ́ ló ní pé àkọ́kọ́ tí ọkọ̀ sí pé gbogbo wa ní ọkọ̀ sí pé kí á ti ẹ̀kọ́ ti ẹ̀rẹ́jọ́ dá rárá ẹ̀rẹ́jọ́ dá rárá òní ọkọ̀ sí pé gbogbo anabi ọlọ́ ìpa wọn ká òní òbòrí balẹ̀ tí òbòrí kalẹ̀ fọlọ́run níbi ó pọ̀ lẹ́yàrá sí ọlọ́run yóò sì tú àìmọye lẹ̀ nínú àwọn àdéhùn rẹ̀ àmọ́ lálàdá yín ìwé ìyẹn ọ̀sẹ̀ láti fi dá àkọ́ àlọ́lá tó wá níbẹ̀ ẹ̀jẹ̀ afọmọsí yìí kí ó bá sì mọ́ nídìí o. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا ayatina ọlọ́ni ti gbogbo ẹ̀ńdọ́ pé ìwé iṣẹ́ rẹ̀ bá lọ fúyẹ́ kò ah. rẹ̀ bá lọ fúyẹ́ lódi lanku fàwùláyà lẹ́dí na kásìrò àǹfúsà àwọn àwọn èèyàn tí wọ́n sẹ̀mí ara wọn ló fò láyé nìyẹn ọ̀nà olóbàṣòfò bímọ kanú bí aya ti ná yẹsílímùn wọ́n ṣe àbùsísáyàwó ọlọ́run ni ó ṣàbùsísáyàwó ọlọ́run níbàdàn ní òfò ọlọ́run abẹ̀wò musa làwọn bẹ̀wò kọlásùbì ọlọ́run yìí ká jẹ́ ni tí ó kẹ́ ń jọ́lù kìámọ̀ kọlásùbì ọlọ́run ọlágbára rẹ̀ ẹ̀ka yà mí àbí à ah, ọjọ́ ti lọ tọ́ ibi ah, adé náà ọ̀nà bàbá gàṣì ọlá àná ọlọ́run ọlá tóbi rẹ̀ ṣọ́nkálàmù bihamdi ṣẹ́dọ̀dá ìlà ìlà àn àṣà tóbi rẹ̀ sọ́nà bí kàrí